ọmọ Adam alayhi salatu wa salam. ọlọ́run wá ọwọ́ wọn alásùnjọ́rọ́ ti kú ṣé kìí ṣe pé mi ni ẹlẹ́dàá tọ́lẹ̀ tọ́síjọ́sí gbogbo wọn náà dáhùn wọn bẹ́ẹ̀ ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala láwọn ṣe bẹ́ẹ̀ kọ́ máa kìkì àwọn ààrẹ nìkan nínú ọmọ àtẹ̀lẹ́ yára àyẹ̀wò pẹ̀lú àyẹ̀wò pẹ̀lú tí ọmọ fọlọ́n ti wá wá pàtàkì gan nínú àwọn ọjọ́ yẹn gẹ́gẹ́ bí ìlú púpọ̀ lọ́la ìṣá ọgbà. àti àwọn tí àgbà rẹ̀ ní mọ́sálásí ìdáwáyé ní ìlú ọdún ìgbà gbogbo àwọn ilé tó bẹ́ẹ̀ láti rí àwọn ìmọ̀mọ̀ wa nínú ayé òbí báyìí àti àwọn ìkájọ àti ìmọ̀mọ̀ àti àkọsílẹ̀ mọ́tò àtìlẹ́yìn àti gbogbo àwọn àti àtàlẹ́ yìí báyìí àti àwọn ọ̀yá táwọn ẹ̀dí aláwọ̀ tó aláwọ̀ tó mọ́sálásí àtàwọn ọ̀dọ́ àtàwọn àgbàlagbà àti gbogbo àwọn ọmọ ẹ̀yà tá a gbọ́ pé ìpàdé máa bò nípa ohun tó ní ti pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ohun tó ní ti pẹ̀lú ọ̀rọ̀ ìléyà àti ohun tó ti pọ̀ àti gbogbo alápapọ̀ fẹ́ sọ́lá mọ́ àyè tó wọ́n tó wọ́n yìí ọ̀rọ̀ dáná. ohun tí wọ́n fún mi láti sọ̀rọ̀ lé lórí. pé ó ní àwọn afá wa fi wé wọ́n lọ fẹ́ fi àlùfóònù kéèyàn wọ́n máa yẹ làálùlá orí ìlà. iléyà àti ohun tí. ó ní ṣe papọ̀ mọ́ iléyà. a lè pè é ní alìmọ́ọ̀dẹ̀ ẹ̀yà ìdọ́gbìn hamza a lè pè é ní alìmọ́ọ̀dẹ̀ ẹ̀yà ìkàtúndínlẹ̀ hamza pẹ̀lú bí hamza yẹn tó gba ọ̀dẹ̀ lẹ́yìn sálẹ̀. wọn ní ká wá sọ̀rọ̀ nípa àlẹmọ kẹyà àti wọlọsọ pọmọ pọmọ ẹgbẹ alẹmọ bíyà. ẹkẹyà pẹ̀lú ẹyà káwé ó ti jọ yí pé ìdílábà ẹ náà là ń sọ nígbà wà padà lọ ọdún túbọ̀ nǹkan nínú èdè yorùbá àwọn bá sọ pé ilé ya ilé ó yá ìrọ́lẹ̀ ìdí bẹ́ẹ̀ ṣùgbọ́n ohun táwọn ènìyàn yìí pé éèpẹ̀ ṣìyà nítorí pé bọ́ọ̀lù nínú ìrọ́ nínú bá a ṣe tó máa ń ka kéwú ó lè rí lọ́ọ̀. sòkòlò nìyí nínú bá ti bẹ̀rẹ̀ kí ó ní ìjèlò wọ́n tẹ̀lé la sábà máa ń lò. Tóbi á ti gbogbo ewu tó bá ga sòkòrò nínú ewu tí a bẹ̀rẹ̀ nígbà tá a fi bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ tó ti gbé ewu di orí àga. Ewu tó gba sòkòrò á pè jáde rẹ̀ irú kàlákùnẹ́kùn ábẹ̀ni kàlákọ́nẹ́kùn kàlákànẹ́kùn láti wò yẹ. obìnrin pẹ̀lú ọ̀pọ̀ ìyà kéwù máa ti máa ń gbà pé kéwù nù ọ̀tẹ̀ kẹta lè máa ń gbà pé lọ́ọ̀tì yẹn wọ́n ti pèsè lọ́ọ̀tì lọ́ọ̀tì. àwọn àdìsí ilé ìyà obìnrin pẹ̀lú àti ìyẹn kéwù náà làwọn ènìyàn ìyẹn náà fi lọ́rọ̀ sẹ́nu àwọn ẹni tí wọ́n sọ̀rọ̀ wípé èdè yorùbá ó ní ìbáṣepọ̀ tó lágbára pẹ̀lú èdè lábáwá. ilé ìyà ilé yá yóò yẹn náà dàgbé. kí ni wọ́n lọ fún èdè wọ́n sọ ìyà àbí ilé ìyà. ọ̀wọ́ ni wọ́n abájú tí a fi sọ́nà ọba sùpánà tó tààlà láwọn ọjọ́ ọ̀kúnra ẹ̀ẹ́dì máa sọ pé àwọn ọjọ́ ọ̀kúnra bí ọjọ́ ọ̀la bí ọjọ́ ọ̀la àti ọjọ́ kejì ọdún àtijọ́ kẹta ọdún àtijọ́ kẹrin ọdún láti wà á lẹ́yìn rẹ̀ àkùgbọ̀dọ̀ fàyẹ̀yàwó. ẹ̀rẹ̀ a máa ń pa pẹ̀lú àwọn májẹ̀mú èyí tó ní ti ẹ̀. wọ́n wá ń pè ní wọ́n fún ẹ̀yà bí ẹni títí alọ́ fún orúkọ yẹn nínú àkókò tá a fẹ́rẹ̀ yẹn sọ́dọ̀ ẹ̀rẹ̀ ẹ̀kọ́ àwọn ọmọ ní ìwà tuntun láti ìgbéyà níta ìyẹn ní pé tó rù láyọ̀ tó bá ti ga sókè ìgbà yẹn ni wọ́n tó máa ń bẹ̀rẹ̀ àgàgà tí a bá ti sọ̀rọ̀ láti ẹ̀yìn náà òun ló ti pè ní wọ́n ti fẹ́yà ọmọ yẹn pé ìtumọ̀ tá a padà dé wúlò ní wípé ohun tá a bá ń pa láti súnmọ́ lọ́wọ́ pàṣẹ àná òwò rárá láwọn ọjọ́ tá a lè pa ẹ̀rọ ìdí lásìkò yálẹ̀ ká pẹ̀lú àwọn ọ̀bájẹ́ ọ̀pọ̀ pàtó tó ní ẹ̀rọ ẹ̀ kò ní jẹ́ wọ́n fi àjẹmọ́. ìfẹ́rẹ̀ ìjà tó bá ti ọjà àbúrò bí ìjà bá ti di ẹni di ẹni tó bà lága tó ti tó pa ọ. ìdè bá máa sọ pé lóhùn tá a máa ń sọ ẹni tó ti bà lága òbí tó fẹ́ yà wò á lóhùn òsì wọlé yá. wọ́n kí ló dé ẹ̀yọ́ lè dé ní ìgbà tí òkú ọ̀wá sí ìfẹ́yàwó wa sóòtú àwọn ilé alẹ́ rẹ̀. ìfẹ́yàwó lè pẹ́ ká mẹ́rin ẹlòmíì lè wo ọdún gbogbo fẹ́yàwó. ẹ̀wọ̀n ìbọn bá tọ̀dọ̀ ọdún ọmọọmọ ọdún ìgbà tí wọ́n wo dáadáa sí àwọn ọdún wọn. bàbá wọn ti kú ti bá. wọ́n á wọ ìwé náà bá tètè lọ síyàwó fífẹ́yàwó yìí tó súnmọ́ jù ní ife apàdéhù dáadáa táwọn fẹ́ẹ́ fi tún bàbá wọn bàbá yìí dẹ́ràn àwọn lọ́wọ́ ń bọ̀ táwọn ti bá gbọ́ yẹ wọn á ní àwọn ọ̀pọ̀lọpọ̀ àti yóò tó lọ ṣùgbọ́n àwọn fẹ́ẹ́ sìn wọ́n jí lẹ́kọ́ tó ti bá wọn lẹ́yà ọwọ́ jáde tó kẹ̀sí àwọn tó ń padà kú nínú wọn jáde láyé lẹ́yìn ìgbà yẹn wọ́n tó fẹ́yàwó wọn lè kó lórí ọdún wọn lè kú ẹ ìwọ muhammed ọ̀rọ̀ tó títí wọn ti wá kó lórí ọdún yẹn sáàdì gbogbo gbàdó gbàdó gbà yẹn lórí ìwọlé yá wọn ti wọ tí yẹn bá ti bàlágà pẹ̀lú àwọn àmì náà fi hàn pé yẹn bàlágà ó ti wọlé yá ni tó bá dún mìíràn àmì márùn bóyá ó tún sàlẹ̀ yìí ìyẹn ń dókè káwọn obìnrin bá ń ṣe o àbẹ́jẹ́ bí wọ́n jáde láàrẹ̀ àyẹ̀bẹ̀rẹ̀ tẹ̀ lọ ọ̀fẹ́ wà sókè gẹ́gẹ́ bí ìyàwó àyíṣà rọ́jà lọ́wọ́ kàlà àkàkà ni wọ́n ti lọ. wọ́n ní lókè ní bá ti wọ́n mẹ́wàá lọ́wọ́ wa o ó ti di létí ó ti di létí ó ti tó ní kẹ́ ọ̀rọ̀ ti fi tù ní kọ́pù làásù kótó pọ́ńtẹ́ wa ti kúlò rẹ̀ ní bá jẹ́ ọmọbìnrin ṣùgbọ́n tó bá ti di ọ̀sẹ̀ wa a kọ́dọ̀ ọdún mẹ́sàn-án ní wà lọ́jọ́ gbà wá sí àwọn àyíká kó ti di dé sí ìlú. lábẹ́ fífọ́ àwọn sàhábà afọwọ́ àkùnrin láti dùn án dùn án rọ̀jì ọlọ́ọ̀bù sára rẹ̀ láàrin wọn àti bàbá rẹ̀ ọdún mẹ́wàá ti mẹ́ láàrin wọn. obìnrin kí tíyẹ̀ bá ti tó ọdún mẹ́wàá tó ní àgàgà pé wọ́n fi ti lànà pẹ̀lú àwọn ọ̀rọ̀ ìlú ní àwọn ìgbà wá tó wá. Ibi àwọn sàhábà nígbà tí wọ́n fẹ́ lọ káàkiri lọ òun lè yọjú fún ọmọ ẹ̀dá lòdì ọlọ́run a ọmọ ọ. Àlùbọ̀hẹ́ bí ọba náà ti jọ ọdún mẹ́wàá lọ èyí tó túmọ̀ ní kó ti máa irúfẹ́ ẹni bẹ́ẹ̀ tó wọlé ya ọ̀nà ẹbí tí ẹni gbà wọlé ya àwọn náà ní kí wọ́n wà níbi tó yá sọ sórí ẹ̀ ọ̀nà ọ̀nà wọlé ya ni àbí kó dẹ́ kó lára ó sùn ó lára bí ẹni tí kẹ̀kẹ́ pa bóyá ọkùnrin àtọwọ́bìnrin lọ́pàá akọ ọwọ́ àdàgbẹ́ sára ẹni yẹn ti bàlágà ni ẹ ọdún wọlé ya sọ ká a parí àyè ohun ni nínú òbí ẹ̀ àti ọlọ́run bá wá pàṣẹ nìkan lọ lọ́wọ́ àlùfáà ní ìlúra tó tọ́wọ́ náà ní ní wà ká ní gbóná fún àbí tí yà sẹ́ni wà ká kọ́ kírun fún ẹlẹ́dàá rẹ kó o ti gbọ́n ẹ̀rọ obìnrin ní káàpálẹ́ àyè ní ọlọ́run fẹ́ẹ́ni tí mo gbàlagbàrà àdúrà. àtúkọ̀ àdébí sọ́dọ̀ ọlọ́run àti àdùnkẹ́lẹ́ nínú hadith Anas Malik rọ̀bì ọlọ́run àti àdùnkọ́ wọ́n làdébí sọ́dọ̀ ọlọ́run àti àdùnkẹ́lẹ́ dọ́kítà ìgbà sẹ́yìn agbo méjì ló pa agbo kàlà ó pa níyà ọ̀pá agbo méjì bẹ́ẹ̀ mago méjèèjì amúnyáháì òkú akérọ̀dẹ́ ìwé ẹ̀dẹ̀ lọ yẹn ní pẹ́rẹ́ yẹn ti tó ẹ̀rí ó fi ọwọ́ rẹ alákọ̀ọ́lẹ̀ ìròyìn tó wù ẹ̀fúra rẹ̀ ó ti bí tìlá ọ̀pọ̀ ọ̀dùnmá àdéhùn ìmọ̀ àti ìdílé wọn fi káwá pẹ̀lẹ́ lé àdìsú làbẹ́bí ní sọlọ́mọ́ àyọ̀sọ́lá ẹ̀rí. tọ́lọ́ bá kẹ́ àbẹ́bí yẹn pa sí i lórí pé àdìsú náà wá sábẹ́bí sọlọ́mọ́ àyọ̀sọ́lá sọ̀rọ̀ ní mọ̀nká alábùsà ẹni yóò tó bá nígbà láàyè kọ́lá mi lọ sí tí ò wá pàdéyà kọ́lá ayẹ kọ́rọ́ bá ta tó sọ ìlà kó wọn bá wà sí ibi o. wọ́n fi hẹ́ gbogbo àwọn tá a bá ń wọlé bá àti ìwọlé aláàbí tí wọ́ owó dáàbò bá ń bẹ lọ́wọ́ wa má tẹ̀lé àrẹ jẹ o sọ́wọ́ kó tún ìwú àtẹ àbójútó àti òkú àtẹ rẹ àwọn máa ń lò ẹlòmíì lọ fún àdìwà ẹlòmíì kúrò Di ọ̀rẹ́ ilé ìyẹn ti wá nínú ọ̀nà tá a túbọ̀ náà wà fún àdìwà tààlà òun ni kéèyàn fẹ́rẹ̀ gẹ́gẹ́ bá a ti mọ̀ wípé àdàkùn. نوع من أنواع العبادة إمبارح إلى كان من أولاد الله سبحانه وتعالى لو بجد يمكن أبو بجو فلا فشل الله سبحانه ẹni wọn ti àṣì ilé الله، ọkọ fúnra láti rà lọ. títí kálukú sọlá èyí kéde tọ́jà ọ̀rọ̀ tuntun fún yín yàtọ̀ tí ọ̀tọ́ bá lè rí o. àdéhùn àti lọ́rí ó ní mo bá rí bẹ́ẹ̀. ajá ti gbé wo ní bẹ nínú àpọ̀ tí mo fi ìdàbí ìmọ̀ ní ọba yọ̀kẹ́lẹ́ jáde. wọ́n ní ọ̀rọ̀ náà ló ń sọ láńsọ náà ní wípé láàjọ mọ́ọ̀mù bọ́ọ̀dù dábàá lẹ́mọ̀ ìlú náà. ìgbésí rẹ̀ sáà ní ọlọ́run ọmọ ajẹ́ ti ẹni yìí ó wù tó bá fẹ́rẹ́ fẹ́ lórí yàtọ̀ sọ́lọ̀ ọmọ sùpáàdì nínú ọ̀rọ̀ bẹ́ẹ̀ ìbéjì lẹ́ta ni ọlọ́ ọmọ ajẹ́ tẹ tó ti fi fún yàtì bàbá rẹ̀ bóòlù yóò ti fi fún yàtì bàbá rẹ̀ àwọn náà ní kéèyàn máa ti pè ní ìyàwó sí ìyàtọ̀ àbúrò bàbá káfẹ́ wa mọ̀ pọ̀rípọ̀rí bàbá ẹ̀ fún ìbéjì lẹ́ta ni ọlọ́ ó tún máa jẹ́ tẹ tó ń bọ̀ níbàjẹ́ láàyè ẹni tó pààyàn ní tí wọ́n á láwọn fẹ́ pa òun wá sọ pé máa bọ̀ wá sọ̀ sí ibi wọn máa pa ẹni méjì náà sáà lọ́wọ́ kọ́ máa jẹ́ tó bákan náà ìdíjì náà sáà lọ́wọ́ kọ́ máa jẹ́ tó o mọ̀ lọ́yìn yára ọ̀rọ̀ ẹni tó ṣe rẹ̀ náà sáà kọ́ máa bá ìyẹn jẹ́ òun ti dá nǹkanla ó ti mi wá wí ní ti ìjọsìn ní ìjọsìn ọlọ́pàá àná. lọ́lọ́run ti sọ fún àtẹ́lẹ̀ mi sọ sọ́ọ̀lì lè rọ síga wájú ha ìyẹn ti sọ sọ́ọ̀lì lè rọ síga wájú ha lè rọ síga. ìtumọ̀ rẹ̀ ti pé ìròyìn ti ìfẹ́ lẹ́ga ẹ̀ kó o dẹ̀ tuntun kú fún dání o fẹ́ lẹ́ga rẹ̀ kò ní kó o ní kọ̀ọ̀tù tolóbi dájú pé nínú kẹta àfi ìlọ òun ni ìbẹ̀rẹ̀ wa ẹrẹ léya irú ìtura wáyé ní ọjọ́ ọ̀la ìṣá ọlọ ọjọ́ kẹwàá tó lókè jà lẹ́yìn náà ní ẹrẹ hajj kéèyàn fi hajj láti fi sọpẹ́ bọ́lọ̀ irú ìtura máa wáyé ní ọjọ́ ọ̀la fáwọn alálàájì wa tí wọ́n ti kó ní arọ́ fàdáyé bájẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ rẹ̀ ẹjọ́ sí òun náà ti rẹ̀ ẹ̀ sí ìyá bóyá ọjọ́ kùnrin afa ẹrẹ méjì tí wọ́n dọ́gba tí wọ́n ṣe lè dé ara wọn níjọ́ kejì ìjọba abábíbọ̀ lábẹ́rẹ́ abíbọ̀ lọ́jọ́ òní ìyàwó pọ̀lọ́pọ̀lọ́ bíi táìpù tá a sọ̀rọ̀ lọ́wọ́ yìí káfí fa ẹrẹ méjì ọmọkùnrin apẹrẹ méjì ní ọjọ́ àlàárúbà ọjọ́ àlàárúbà tọ́bajọ́ ọmọbìnrin láti fi wá àkókò náà ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí ẹ̀yà láńkàrì ká pa ẹran yọ̀ kan fún ọmọ rẹ̀ káfíńtì àtìkọ́ rẹ̀ ní ọjọ́ kejì sí ìjọjọ́ àdáàrúbà tọ́bajọ́ pé bàbá tí náà òun la bímọ ọkùnrin ká pa ẹran lórí ní ọjọ́ àlàbí ẹgbẹ̀rún báyìí nítorí pé bá a ti fọ́ sí ẹ̀yin mọ́gárì àtẹ̀rẹ́ túmọ̀ rẹ̀ nìyẹn o. ẹnì tí wọ́n bá dá sí ìbò rọ̀mọ̀dán gbogbo eléyìí ló yí ọ̀pọ̀lọpọ̀ wa. ẹnì tí táwọn ọmọ mú wa tí wọ́n bá ti dá ìfún wa. tí wọ́n bá dá sáfù. àwọn tí wọ́n bá ń ṣe dẹ́gbẹ́ lòun wò ní láti ní òsì bẹ́ẹ̀. báyà ń sọdí kábìlì máa ń lẹ́sìn àwọn fi máa ń lu. ẹnì tí wọ́n sọ fún dẹ́gbẹ́ lòun wò ní òru àkọ́kọ́ obìnrin dé àtìkámi ní rọmọdán lẹ́yìn ìgbà tó ń gba jù ọ. bí ẹ bá wá lọ bí mọlẹ́yìn bọ́ọ̀kùnrin tọ́ba jọ ọkùnrin bí irú ọjọ́ òjò ọjọ́ àlàyé ti yìí àtàtì mọ́tìjúmọ́ tẹ̀lé ọba pẹ̀rẹ̀ ní ìjọ àlàyé ti tẹ̀lé ọba pẹ̀rẹ̀. tọ́ba jọ ọmọbìnrin làbí lẹ́yìn mọ́gárì àlàyé tí òjì tó ti bá ti mọ́tìjúmọ́ ajá ti pé ọjọ́ àlàyé ti tẹ̀lé ọba pẹ̀rẹ̀ yọ èyẹ tún lè pẹrẹ bá lè lò wọn fẹ́ kọ ẹni pa odidi ẹrẹ bá lè lò báyìí bí wọn ti wà lè sọ láàbọ sọlá bí wọn ti máa lè lò bákan náà èyẹ tún lè pẹrẹ jẹ lọba dọ ṣùgbọ́n aka odidi àlùfọ àti dábàlà àpẹrẹ ẹ̀jẹ̀ lè gbẹ àbí sọdọ káàmì ni àbí àti ìyẹn rẹ yìí lọ pẹ sí rere kọ́má lọ kó nínú ẹnìyẹn bá wà nínú ẹni láti lálá pípé ìpínlẹ̀ ìgbà pípé láàánú wọn bọ́ọ̀lù sábà á lèwọ̀ ìlú láti ìbíjìlẹ̀ bá a lọ lọ kọ́má jẹ́ ẹni yòówù kọ́má pẹrẹ fún kẹ́ẹ̀dé yàtọ̀ sọ́nà ọ̀pọ̀ ìbùhánù. tó nípa bẹ́ẹ̀ kápẹ́rẹ́ ìyẹn rẹ̀ ní àyè ewu tọ́tọ́ nínú ìlànà níbi ìtọ́sọ̀tọ̀ àyọ̀tọ́lá. ṣùgbọ́n tí ẹ bá nígbà láyà ní títí tí o bá fa òdà pẹ̀lú àdéhùn náà kàfún wa wípé ẹnì yóò tó bá nígbà láyà ní títí tó lè fi lẹ́nu. ọ̀nà bí o bá fi kò bá padéyà ọ̀là ẹ̀ sọ̀rọ̀ bá ní ọ̀rọ̀ ìlànà. ọba ò lè lọ yìí tọrẹ tí o yìí kí ló wà lọ sí náà. ẹ̀rí torí bẹ́ẹ̀ àwa náà máa ń ati wà àti ìwọlé akúndẹ̀wà lọ́wọ́ wa nígbà tá a ti gbọ́ pa àtiwọ́ yẹn ẹ̀dá ọ̀sẹ̀ ti là lọ́ra ọlọ́run tó bá ti kú rẹ̀. ẹ wá wọ ẹrẹ léyà yìí ó sì kìí tóbi lẹ́nu a tábà rí ẹni kan tó ń ṣé ń pa ìlera ṣé ń pa ìlera ti lẹ́nu ẹ̀ lọ́sọ̀rọ̀ ẹ̀ nítorí pé kò hadithi ìyàwó àyíká rọ̀jì ọlọ́run lára àyíká wà á tọ́ ha wọ́n náà nínú tó kún bọ̀ àtàlà ń lọ ilé mọ̀lẹ́dàrọ̀ alìlùmí àwọ̀ balẹ̀-ọ̀dẹ̀ ẹni yóò tó bá sí ibi kó máa tẹ̀lé ní ọlọ́run fọyà tẹ̀lé ní ọlọ́run wọ́n mọ̀lẹ́dàrọ̀ alìyàwó ẹni tó bá dé kó máa yàpa ọlọ́run kọ́lá yà àkùrù kọ́ba ti yà bọ̀ ọ́. ọmọ ẹgbẹ́ bẹ́ẹ̀ bá ti tẹ̀lé ikú jẹ́ tì máa palẹ̀ ya ó ti lẹ́nu ẹbí lọ́rùn yẹn. ẹnì kan náà ọba ló yà àwọn ẹbí yẹn. ike yóò tu ẹbí kan pé wọ́n yà ká tu ẹ̀yà ọ̀gá ká lè ṣàkóso ìyá àwọn ẹni dáadáa ìdí ni wọ́n máa bá tu ẹ̀. wọ́n sì ń payọ̀ ọjọ́ kan ìlú ìpínlẹ̀ àbúrò rẹ̀ lóye ìwòrò níbẹ̀ yóò tún máa kí àtiwá yìí pé àti ìlérí náà àti rẹ̀ kẹ́tù jọ ìdílé èyí bá gbọ́dọ̀ fi ọlọ́wọ́ ọ̀rọ̀ sùpáàlà níbẹ̀ yóò tún máa yọ ayé pé a kò gbọ́dọ̀ fi èyí fẹ́nikẹ́ni àbọ̀lọ́ ọ̀rọ̀ sùpáàlà. èyí sọ pé kí àti kọjú ọmọ mú wọn á lọ sọ́dọ̀ àwọn ìkíni kó ńbẹ làwọn ti padà kájú ọmọ yẹn wọn á lé nípa ọmọ ọmọ àlọ́ ìlérí ẹ̀jẹ̀ mi kí èèyàn máa mú un. tó nípa bẹ́ẹ̀ ẹran ẹlẹ́yà ní ibi dandan pẹ̀lú bí èèyàn ti lè rí. kí ni àwọn àdéhùn ìpàdé yá ọ̀rọ̀ kẹta rẹ̀. sáàbà pàdé yá jẹ́ àpò omi tọ́lọ́ olówó ẹ̀kọ́ jù. o jẹ́ báàlú òun náà fẹ́ lò ó dẹ̀ sì lè jẹ́ àgbò ó lè jẹ́ bẹ́ẹ̀ lọ́rọ́ àti ewúrẹ́ kó jákọ́ ọ̀dà àdìgbọ̀jà bọ̀ lọ. káwọ̀ rẹ̀ ti jẹ́ fún kó ti jọ tàdẹ́lì kó tó ti dà àdìgbọ̀jà bọ̀ lọ rẹ̀ lọ. káàbà wa bẹ̀rẹ̀ agbọ́dọ̀ sọ ọdún mẹ́rin yẹn máa tó ọ̀rọ̀ kẹrin yẹn. bó ti wá lọ àdìsí ìgbà rẹ̀ wọ̀. رضي الله تعالى عنه ولد الله صلى الله عليه وسلم صار من صحيح الله ما حديثه عن النبي صلى الله عليه وسلم وإن لا تذبحوا إلا وجودا أكو بدر بايليا أكو بدر سويلة كتبه كتبه سواء رانقومي نيو أبي ما أجوني أبالكو نيو أبي ورنيو ọgbọ́dọ̀ jẹ́ mùsùlùmí wọ́n ti mùsùlùmí ìtumọ̀ rẹ̀ ibi tó bá jẹ́ ràkún mi kámẹ́lì tẹ́lá mi ò lè pa ìléyà ọyẹ kó fi ọdún márùn ọjọ́ orí rẹ̀ gbọ́dọ̀ pé ọdún márùn ìtumọ̀ mùsùlùmí nàìjíríà tọ́ba wa jẹ́ màálù ẹ̀wẹ̀ ọjọ́ orí rẹ̀ gbọ́dọ̀ pé ọdún méjì tọ́mọ wa ń ṣe àtò ọyọ lórí rẹ̀ lọ́dọ̀ ọjọ́ ọdún náà àtàwọn ewúrẹ́ àti mẹ́tòrò. àdébí sọ́mọ lọ́wọ́ àdùnsánná wọ́n ní àyàfi tó bá sòrò fún yín lóko kọ̀ǹtẹ́sì bá tó jẹ́sẹ̀ àìsàn mílẹ̀ dọ́là. nígbà yẹn lẹ́sìn fún jẹ́sẹ̀ àgùrù tó lọ́la lára kò tó sùn mẹ́fà lọ ṣùgbọ́n bẹ́ẹ̀ ẹran tó kàn lọ. kábẹ̀ lọ́rọ̀ yìí lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn olùwọ̀ wọ́n lé yẹ̀fẹ́ làkọ̀tọ̀ sáláyé ọ̀dà fún ẹni yẹn ti lọ fẹ́rẹ́ kó ti lé wọn tó sọ̀rọ̀ àgbà yìí. àlejò sọ̀rọ̀ lọ́wọ́ àtàláwá sọ fún wípé. ẹ̀rẹ̀ àpàjẹ lásán ló pa kò paléyà. ọwọ́ àtẹ̀bẹ̀rẹ̀ lọ́dún ìjọ lọ́wọ́ sọ́dún lọ́wọ́ àìsàn ibi ẹ̀rẹ̀ kẹ́tẹ́ sì wà lọ́dọ̀ wa ẹ̀rẹ̀ yọkẹ́ni tó méjì ẹ̀rẹ̀ mi. sọ́wọ́ lè fi pa àwọn ìgbàlagbọ̀ lọ́ọ́ fi pa ìwọ nìkan fi pa wọn. làwọn olùkọ́ mi sọ ẹ̀rẹ̀ tó bá yàtọ̀ sí máa lọ́yà tó ewúrẹ́ mẹ́sọ̀rọ̀ tòótọ́tọ́ tọ́tọ́nà táwa ti parí rà wọ́n tó gbẹ̀rẹ̀ tó lọ. ọ̀rọ̀ kẹfà ọ̀rọ̀ yìí ẹnlẹ bàbá ti parí rà ń gbọ́dọ̀ alẹ́ ká fi sílọ̀ wọ́n ti wá nù àdìsẹ́ ìlànà fún àmì rọ̀dìyàwó ìlànà àgbà lọ. wọ́n ti fi sọ̀rọ̀ sọ̀rọ̀ lọ́wọ́ àdìsẹ́lá wọ́n ti àgbà tó láàyè ìlú ilẹ̀ fi kálọ̀ ọ̀dọ̀. àwọn ẹran mẹ́rin náà wà tí ò fi láti fi máa ní yá. alákọ̀ọ́kọ́ òun náà ti ẹran tó dájú táwọn náà ẹni olùkú rẹ̀ tó dà báyìí. ẹrẹ tó kú táwa lẹ́yìn tó tó kú dáadáa láyé ẹ̀rí èyí tó kú tó lè máa gẹ ẹni bí nígbà tẹ́tù tọ́ bẹ́ẹ̀ lẹ́yìn èyí tí èkó rẹ̀ ní ọdún fún ẹgbẹ́ tí bá fún èkó yẹn èyí tó túbọ̀ ní tó kú tó tó ní jáde tó tó ebi tó ká láì dé ibi ibi rẹ bá gé tọ òṣìṣẹ́ ọlọ́run ti fi wọ́n lọ́kọ́ fúnra rẹ má sì lè wọ́n bá mi lọ. ìdájọ́ àyè bá lọ bàbá rí ibi ti ẹ̀ gbé wọ́n lẹ́ni tí òṣìyàwó wá láwọn ọ̀rọ̀ mi kù lọ́n àjẹni torí kẹfẹ́ tẹ́lẹ̀ wọ́n fẹ́ mú ọ̀lẹ́ rẹ wá ní ti ẹ̀ gbà ìyẹn lè gbà ṣùgbọ́n tí bá rí ibi ọ̀bá dáa bákan náà yìí kúrò rẹ̀ ṣẹ́ àìbẹ̀ kan èyí bá jáde pé kò yẹ yìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ la nínú ìdírù àti mú rẹ̀ gé irú àwọn eléyìí náà kò sí láì ìyẹn sì pàdé ya ọba tó kó wọlé ṣùgbọ́n kó wá bí ọlọ́run tẹ̀lé wa lọ fún èyí tó lábà wọn ìyẹn ló dá àwọn afẹ́fẹ́ tó dára pa kó jẹ́ ìgbé òtòrí dáadáa tí ó sì pélé dà kó sì tó ìtọ́lọ́ láti. ìbéèrè máa ń wáyé wípé ṣé ká di bọ́ máa lù mí bó ti wá ń lọ kàní ti dá lè máa tẹ̀lé sórí ẹ̀rì máa dé gbàwá mi wípé ràkún ní ẹni mẹ́wàá ní ìmọ̀ màálù ẹni méjì ní ìmọ̀ ìgbà wa mi wáyé ní ràkún ní èèyàn méje lọ pa ọkọ̀ tí wọ́n pa màálù náà èèyàn méje lè pa ọkọ̀ tí wọ́n pa ṣùgbọ́n kí ìyẹn jẹ́ rẹ pa ó dẹ̀ sì fi lọ́la ìdí ẹ̀ ti mọ̀rọ̀ ọwọ́ ajẹ́rẹ́ tó kù dáadáa ó ti jọkùnrin ọ̀tá àdúgbòjà búrọ̀ tọ́wọ́ àgbẹ̀pá bọ ẹrẹ náà lè rí ìyẹn lè fi parí ya sábà wà fẹ́rẹ̀ ó lákòókò ilé méjì ọjọ́ wò ó ìwé abẹ́rẹ́ ìlú tó jẹrẹ ìdí wa dá àwọn ẹ̀yìn. ìyẹn tó sọ láti gbogbo ìjọba yìí bí o lè fi bóde yẹn àbí bí ẹ fi kí láyé kò lọ. lẹ́yìn ìgbà tá a bá tó sọ láti rìn ìdí tán òun ló tẹ̀sọ́ láti kẹrin yẹn ẹ̀rí tá a bá tó sọ láti rìn ìdí tán. bọ́lọ́mà tẹ̀lé ń dọ́kẹ́ sáà níbi sọ́lọ́lọ́ àdùsọ́lá wọ́n ti sọ láti rìn ìrọ̀ ọdún wọ́n ti pa wẹ̀ ọ̀fẹ́ bá ti parí ìrù báyìí bí wọ́n ti rí táwọn yẹn ti pẹ́rẹ́ lọ rẹ́kẹ̀rẹ́kẹ́ nìyẹn. a àdúgbò ọlọ́ọ̀ta ló rí kẹ́lẹ́ kẹ́ẹ́ ẹni tó bí ìlú lórí láti sọ̀rọ̀ kọ́yà pẹ́rẹ́ bí ìrọ́kú rẹ̀ o torí kò lẹ́rẹ̀ léyà o yẹn pé ká tó ní ìròyìn yìí kódà ìyẹn tó wà nú ẹ̀rí táwọn ẹni tó ń pe ní yálọ́rẹ̀ yẹn lọ sí kéde ọ̀tọ́ tó lọ gbáwó ibi tó bá ti ní méjì tọrẹ yẹn nìyẹn ti wọ́n ti kọ́ sí pánẹ́ẹ̀lì yẹn ti sábà kọ́lá ló falẹ̀ yóò rẹ̀ mọ̀kánì à ó sọ̀rọ̀ kó tó wà ní ìrọ́pò yìí lọ́pàá yẹn tó kù falẹ̀ yà ó fọ́ọ̀mù ní kó àràpá tí gbogbo ìgbà tó bá wù wá ọba àkọ́ tó wù ọba àkọ́ tó rọ̀lẹ́ ọba àkọ́ sí alẹ́ ta tí ó fi di àlámsáré jọ ẹ̀rẹ̀ ọdún léyà. ẹ̀rí níbo láti fa ẹ̀rẹ̀ léyà yìí ẹni tó bá jẹ́ jù náà ó gbé lọ yé bìyàn bó ṣe wá tó màdìsí àbúlá ìlú ọ̀rọ̀ rọ̀jẹ̀ lọ́kùnrin aláàánú wa wọ́n ní òtítọ́ lọ́sọ̀tọ̀ lọ́kọ̀ àdàkùnrin káàdà yóò bá kú wọ́yẹ̀ kárò bíi mùsọ̀lá níyé ní pápá ìmẹ̀ ló ti máa ń pa ẹ̀rẹ̀ níyà rẹ̀. àwọn náà lè ṣe lọ́bẹ̀ ọ̀hún pápá jùlọ ọ̀rọ̀ náà fẹ́ sọ fẹ́ láìpẹ́ yìí torí wọn bá jáde pé kì í ṣe pé yìí sì làwọn ẹni yẹn ti pẹrẹ wọn èé ṣe sáà lọ sọsọ aláṣẹ kẹẹsì pé wọn ti pẹrẹ tó wáyé pé lè àtọ́nà òkú rẹ̀ ni wọ́n pa ní ìyẹn àbá tí wọ́n bá ti wá sí rẹ̀ àti ilé tí wọ́n bá tẹ̀ wá pa ní rẹ̀ kékeré yẹn ọba ìṣẹ́ sòrò pàtẹ́wọ̀ pa ní ilé ọlọ́wọ́ sọ yìí wọ́n pa tẹ̀wọ̀ sọ̀rọ̀ lọ́wọ́ àgbàlá. ìwà pa ní ìlú ọba ní ìyẹn ó ti di súnẹ́sù kẹ̀kẹ́rẹ́ ìyá. tẹ́wọ́n bá tún sọ́lá ní kí wọ́n bẹ̀rẹ̀ wọ́n wá sí ìlú tí ọba tọ̀dẹ̀ ni tí ọ̀sọ́ tí ọ̀sọ̀dẹ̀ ni ọ̀sọ̀ kọ́ ni fi lẹ́gbọ́ ẹ̀pẹ̀rẹ̀ ká tó kírun ẹ̀sẹ̀ àkọ́kọ́ nìyẹn ẹ̀lọ́pàá ti rọ̀pò lẹ́yìn rẹ̀ ní kí ẹ má gbé wá ìdìbò kọ́mì ẹ̀yìn pé àwọn alẹ́ka ìdíjì náà a lè fẹ́ gbà wọn lọ́rẹ́ kárọ̀ ọ̀pọ̀ àbílẹ̀ tọ́ba ìfá yìí tó ti di lọ́jọ́ torí bá ti pẹ́rẹ́ fi ọ̀sọ̀ náà ẹ̀jọ́ mẹ́ta gbálẹ̀ bí ọba wù èkó wà nílẹ̀ sọ̀rọ̀ níyà ẹnìkan kọ́ ọdún mílẹ̀ ọdún mẹ́ta yìí ike ẹ̀rẹ̀ bá lọ́la yìí o ti wo olùdó ọdún pàdé àbọ̀tọ̀ ti tọ̀dọ̀ tiẹ̀ tọ́kì mẹ́rin fún mi bí ọba wọ̀ lóye lọ́bẹ̀rẹ̀ lọ́rùn o ti bẹ̀rẹ̀ lọ́rùn yìí wá ó lè fa àjàkálẹ̀ àrùn látàrí títẹ̀ ẹ̀wọ̀ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ yìí bẹ́ẹ̀ rọ́ọ̀fẹ̀ bó yẹ ẹ̀ dàgbọ́ ṣé yóò ṣé yóò ṣé yóò ṣọ ẹ̀jẹ̀ ẹ̀ ìwé máa fà á fún mi àbí ọ̀sẹ̀ mo lè jẹ́ ìrànà ẹ̀dá àti bèrè àti ìdáàbà kọ́nà òṣèlú ìjẹ̀lẹ̀ yẹn. kí lè fi máa máa ṣe adáwọ̀ òṣèlú ìjáde látara bẹ́ẹ̀ tó yá pé ibi tí wọ́n lébò wọ́n ti fi tí wọ́n ti máa ń fẹ́rẹ̀ sí orí ẹ̀sọ̀ àríyá níbi tí wọ́n ń fẹ́rẹ̀ àwọn alálàájì bíbẹ̀ kọ́ ẹ̀wà àwọn ẹni tí wọ́n ti há jù lọ́dún ọba tún mílíọ̀nù lọ wọ́n lé ní mílíọ̀nù méjì nígbà yìí ti fún ilẹ̀ ní mílíọ̀nù sẹ́wọ̀n tún mílíọ̀nù kọ́ àlọ́ táyì jẹun ẹ̀dá tó ti wá ní kálukú ọba abẹ́rẹ́ wọ́n bá àdúgbò ní àbí òní bàjẹ́ yóò bàjẹ́ náà gbogbo òdu lọ́ba jẹ́ kìkì lẹ́jẹ̀ nígbà táwọn àti ẹ̀yẹ ní ọlọ́pàá kúkẹ́ tó lè pàdé ọ̀fẹ́ lọ́kọ̀ ẹgbẹ́ bá tẹ̀lé sọ́dọ̀ lọ àtàlẹ́ lọ́dún yìí tó ìwé ìgbà tí wọ́n mẹ́rin lọ́dún tí wọ́n lọ sí ìjà tó wà láàrin ràkúrẹ́ ọgọ́rùn ẹ̀ńtọ́ ní ẹ̀bá lọ́lá bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ parẹ́ ẹ̀rí lẹ́jọ́ olùkúlùkúlù. Omi ẹ̀yìn títí tá a bá ti lọ́jọ́ láti pẹ̀lẹ́ ní bá wà nílé. A lè pa níbẹ̀ náà nítorí pé wọ́n ti ní ìgbà tẹ́lẹ̀ kọ́kọ́ bá wà nílẹ̀ náà tó ta ta pé bí ọba wa pa dé òpá nílé rẹ̀ náà. Bákan náà, ẹ̀rẹ̀ ìta bá ti wá pa náà kí láǹfààní wà á fún ilẹ̀. a lè jẹ bẹ́ẹ̀ a lè fún ìjẹ a lè tọ́jú pamọ́ a lè fi fún sàrà a sì lè fún sẹmù káàtà sí i lóṣù àná ẹsẹ wọn sọ̀rọ̀ ìdí ọba àlàyé ya. ọba jẹ kíjọ kẹta tó di lẹrẹ kí kẹkẹ lẹ òkú lẹrẹ. gbàgbọ́ wa dọ́dún mi òtítọ́ ọlọ́pàá fi yí ọ̀rọ̀ nípasẹ̀ àbáwá sálámàdà ọ̀dọ̀là àkọ́wà àdìsí ìlọ́pù kọ́dà tó ti gbòòrò jáde wọ́n ti sáláwá kéde ìwé. ẹ lè bẹ́ẹ̀ ẹ̀sùn lè fi pamọ́ sí dáadáa nítorí kọ́ńtò tí mo wí lẹ̀ ìyẹn mú wọn á fẹ́ kẹ́ sàánú àwọn èrò ẹ wá wá dùkú dára yìí náà ìyẹn mú o ẹ má jà tó lẹ àti kọ́ńtò lọ́dún àwọn èèyàn kó dẹ́sì má jẹ́ rẹ̀ kọ́ńtò la máa fáwọn èèyàn ọjà rẹ̀ tó tó sùn lọ tó ìwé wọ̀nyí kẹ́tù bá fún ọyẹ táwọn ará ilé yẹn lè máa jẹun ìgbà tó tó ètò yọba àbúrò àti gàm ọwọ àlọ ilé ẹyẹ bá ń bá bá lórí ikú rẹ ẹni bá ń lọ pé ni ẹni bá ń bá ti rẹ lọ lágbájá ni ó mú lọ tẹ́lẹ̀ yẹn ọba lè mú lọ wọ́n padà ń kọ́ tí yóò lù bẹ̀rẹ̀ polówó àbí àti ìbàjá torí bẹ́ẹ̀ àdìgbò tẹ̀rẹ̀ ó fi èpè báyìí àwa náà lè má kọ́ sí ẹrẹ pẹ̀lú báwùjọ́ sí ẹbí yìí ó tọ́lá àwọn tó ń tẹ́rẹ̀ kẹ́yìn ẹ̀mú àwọn tó ń tẹrẹ ní wọn wulẹ̀ fún wọn lẹ̀ ní wọn lẹ̀ tẹrẹ ní wọn rà ìwọ̀n bá wa la wa fa nípa wa tó lọ sọ̀tì ẹ̀ pamọ́ lóòótọ́ owó tó ń tọ́ ni ẹ̀bí bàbá mi bá sọ̀tọ̀ la kọ orí ẹ̀ nígbà tí ẹ̀ mú kó da náà alẹ́ wúlò pẹ̀lú olú rẹ̀ kí lé yìí kájí kẹrẹ bí ọ̀dọ̀ àwọn olùkọ́ pẹ̀rẹ̀ ẹ̀rẹ̀ ẹ̀rẹ̀ mẹ́tú àbúgbọ́dọ̀ kú nínú rẹ̀ gẹ́gẹ́ bí owó ọ̀yà. Tóun nìkẹ́ èyí ń gbé àlọ́ ìgbàpọ̀ bẹ́ẹ̀ ni ó kú sẹ́ẹ̀tì pẹ̀lú owó òun nìkẹ́ kú. Ẹ dákun kí ló kù lọ ẹ̀rẹ̀. Nígbà ọba bá dúró ilé ẹ̀rọ, ẹ̀sìn rẹ̀ máa ń sùn. Ọ̀lẹ́dẹ̀ ẹ̀rọ ọ̀gá ló ń gbàgbà ẹni bàbá ló kú wọ ẹ̀rẹ̀. Wọ́n lè sá orí bẹ́ẹ̀ gbàgbà. Àwọn ìgbàpọ̀ bẹ́ẹ̀ ni ó kú àti gbogbo onílé ọ̀kẹ́ rẹ̀. Ẹ dákun kí ló kù. Ẹ̀rẹ́ ti náà tótó níbẹ̀ ẹni tó ń wọ ẹ̀rẹ̀ yẹn àbí fẹwọ́ ìyá rẹ̀ fúnú ẹ̀rẹ̀ pẹ̀lú tó bọ́yọ̀ ọ̀kẹ́ rẹ̀ la máa máa fún débi pé ẹran tí ó padà tó lé kí á ju ẹni tó pẹ́ ẹran lọ tó bá yá àbáwá lọ fún ní ọ̀bẹ̀ni oko a lè fún lówó pẹ̀lú hadith ali ibn abi talib ọjọ́ lọ́wọ́ lára àgbà wọ́n lọ́wọ́ tó sẹ́lẹ̀ ràkúnmí ọkọ òun ló sọ lọ láti lè hajj nígbà tó lọ sí ìjà tó wà dáa hajj àgbẹ̀ òjijì ọlọ́wọ́ wa tó gbogbo tó ní lọ́gọ́ta mẹ́ ìyókù wọ́n fún un tó lé lọ́gọ́ta mẹ́ ìyókù wọn wá gbé fàtẹ́lẹ́ sọ́lá fún afáwọn àlejò àti lọ́ọ̀lì níbi kúrú ìyókù lọ gbogbo ẹrẹ rẹ tó gbogbo àtàwọ rẹ olùbọlọ ẹ ọwọ asàlàyé tó kọ gbogbo ẹ pátá ni kò ń gbé kóńgbà bẹ gẹ́gẹ́ tó ọwọ lè fi sí àwọn onímọ̀ọ́ta tó yà wọ lọ́dọ̀ àti ìfọ̀mọ́ lọ́wọ́ àtàlà ti dé táwọn bá fẹ́ fún bèbí kúkúrú ìṣẹ́ àápù ní ìṣẹ́ tó yàtọ̀ fẹ́rẹ̀ rẹ. afẹ́rẹ́ lé àjò òun lọ́lọ́lọ́ àti òkè ìyẹn lọ kó rẹ̀ nàrà lọ. ẹlòmíì lè lọ ibi á mo ti fẹ́rẹ̀ ẹlòmíì sọ owó ìgbẹ́ ní ẹ̀fà fún báwa lẹ́yìn yóò láǹfààní tí wọ́n rí bẹ́ẹ̀ yìlọ kápẹ̀rẹ̀ yẹn lọ́la ju bí èyẹ kó rẹ̀ nàrà lọ. àwọn ẹ̀rẹ̀ wa láti lọ́jọ́ tá fẹ́ pa àtàwọn akẹ́rẹ́ ọlọ́kọ̀ọ́tọ̀ wa ìjọ ìlànà lẹ́kùn nílẹ̀ ọlọ́run ti yọ àyè òṣìṣẹ́ tá a bá wà sí ilé ọlọ́run bá lẹ́kùn ìkọlá. ṣé ìyàbá ti ní ẹrẹ rí a ẹrẹ ẹ wá sá lọ àbó tó ọlọ́run ilé ayé tá a bá ti pa ìka pa sílẹ̀ ní wọ́n fẹ́ ká a ti pẹ̀lẹ́ ní ká jẹ́ ẹ̀kú ṣùgbọ́n a lè fi kó láàyè yẹn tá a bá rí i pé wọ́n á ní ìyẹ̀ láàyè mi ìwé yìí kọ́ bá pẹ̀lẹ́ níbẹ̀ sàrún níbi tí ẹ wà wọ́n ẹni tí wọ́n lọ sí hajj tani wọ́n ní two million tó wọ́n ti bẹ́ẹ̀ lórí ẹ̀rẹ̀ ẹ̀rẹ̀ kò rọrùn wọ́n bá lè pẹ̀rẹ̀ lẹ́sẹ̀ wá sí lọ́jọ́ wá pè é lórí àwọn èèyàn tó ti ní wọ́n ti yẹ. wọ́n lè wáyé bẹ́ẹ̀ nítorí pàdé ìsọ́nù lọ́wọ́ àtàlámọ́ kẹ́mẹ́ àwọn ọ̀hánà ti lọ. ó ní ẹran táwọn pa àwọn tó ti jẹ́ sí àwọn tó lọ jìnnà àwọn tó lọ lọ́kà ẹran náà làwọn ti rọ̀. ọmọ ìpínlẹ̀ lè fi kó láì sọ́wọ́ àkókò nígbà tí abájọ́bí adàlú kò bẹ̀rẹ̀. ẹ̀rí máa sọ fún wa ibi ìfẹ́ràn àti gbogbo ẹran tọ́ba ní alákòókò ní màálù àgbò ewúrẹ́ mẹ̀lúrú a máa ń dúdú wọn jù ṣùgbọ́n rà fún wọ́n máa ń dúdú yẹn jù wọn á tún jẹ akọkọ àwọn tiẹ mẹ wọn á ti kú ẹjọ bá wa tú yọ àgbo rẹ sẹgbẹ ló padà jáde kúrò ní ara rẹ. tá a bá ti ẹrẹ báyìí a kò gbọ́dọ̀ jẹ o kí ẹ bá wò pé àgbo tí wọn ti fi kú lọ mẹ́fà náà báwọn tó kẹsì máa ń fi kú wọ́n tún ní wọ́n jà báyìí o ọdún ni wọ́n ṣe ẹ rẹ̀ wọ́n ṣe fáìlà fáìlà ẹgbẹ́ àwọn bẹ̀rẹ̀ ẹ̀yà láti àtàlẹ́yọ̀lá ìbẹ̀rẹ̀ ẹ̀yà ọjọ́ ìkẹta ara ìwà àgbàjẹ́ tọ́lọ́mù ti wọlé rẹ̀ pàṣẹ tọ́lọ́mù lóko rẹ̀ wọ́n ń ṣèbàjẹ́ oṣù bí ìlọ́mú ṣe fún wa pé wọ́n bá fẹ́rẹ́ ìjà ẹ̀wẹ̀ nìkan tí wọ́n lọ fẹ́rẹ́ ìjà ẹ̀rẹ̀ wa ọwọ́ wa yọ wá gba bí àkọ́kọ́ bá ní à wọ́n wà fẹ́rẹ́ wò pé wọ́n gba bí àkọ́kọ́ wò ó wò lẹ̀ lọ sí ìwé owó bẹ́ẹ̀ ní lọ àtàrà ajé òkú òkú padà irú orílẹ̀-èdè yìí bẹ́ẹ̀ ni wọ́n ti máa ń fẹ́rẹ̀ ẹ̀ ẹrẹ kótó lè di bá sọ ní olè ìjẹ ńléyà tọ́ba jẹ́ làkú ní àgbo tọ́ba ha fa máa lù wá pa tàbá tó àbí wúrẹ́ ẹ̀rí ṣe bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ jẹ́ o kò lẹ́nu ọ̀ka jẹ lóbi wọn làwọn máa jẹ kó tí wà lórí ẹran káàtó wọn gbọ́dọ̀ wà láàyè ká tó lù kú àdáwò ní lù wọn lọ ní wọn làwọn fúlàní yòókù àwọn náà ti wọn làwọn lónìí òní kọ bẹ̀rẹ̀ àyè wọn ti wọn yà àwọn àti ìwọ tó ti ní pọ́pọ́ ni wọ́n máa wá sí láyé ẹ̀ tí ẹrẹ nìkan bá wọ́n wà tó ní five hundred naira yóò kó ní bí ike ọ̀dà a ó sì bẹ̀rù ọlọ́run lọ ṣe ìjẹkújẹ. aláwọ̀ kan wọ́n ká ilé yẹn lọ́wọ́ ni. àdéhùn túnde wọ́n tún fi kó bá àwọn tọ́sùn ẹrẹ náà lọ́wọ́. ebi wọ́n ní kí wọ́n yẹrẹ òkú tó ti bá pàmì rọ́ọ̀ nígbà wọn bá ti gbó ọgbà ọ̀tọ̀ ọgbà máa gbọ́ bẹ́ẹ̀ ní ọ̀dọ̀ ẹrẹ tí àbàbà kó tọ́kọ́ sí kí mùsùlùmí yẹ ẹrẹ yẹn gbọ́dọ̀ wà láyé tẹ́lẹ̀ olórí máa dùn ebi mi yóò dùn òkú àdìmọ̀ ẹ̀kú ìbágbọ̀ wọn ni kí abìmílẹ̀ ya ọwọ́ àti ìdúró ọba gbọ́ bẹ̀ẹ̀ dé lọ́wọ́ àgbẹ̀dọ̀ síbẹ̀ o lẹ́yìn náà fi pé ẹrẹ yẹn ọgbọ́dọ̀ jáde pé nígbà tá a gbọ́ bẹ̀ẹ̀ lé lóko ìdáná ti dún náà ló kò sì gbọdọ̀ jẹ́ rẹ ló ti di pé ọwọ́ àtàrọ̀ àwa gbọ́dọ̀ ló rẹ àwa pa bóyá rẹ ti rẹ ló rẹ àwa gbọ́dọ̀ ló rẹ pa ọ̀gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀ o. ẹni tí ọba pa ẹrẹ orí rẹ gbọ́dọ̀ pé o ẹrẹ tí kò tún ní ọba jẹ orí o sọ wọn á pé o. ọba àjàsí pé ìdí ni ó ti dùn. ẹ ọ̀fẹ́ tó lè bá dá ọ̀rọ̀ sẹ́yìn kọ̀ lè kú ẹran yẹn láti rì láti kúrọ̀ rẹ̀. kájẹ láwọn tó máa tún kájò àwọn àkókò náà. ẹni tí ọ̀pẹ̀rẹ̀ yẹn gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí. àwọn tàbí kọjá bàtà tá a yíyà ìyẹn yóò yóò á sì máa mọ̀ dájú lórí ìpinnu ọdún ọ̀dà fẹ́ràn sára yẹn. lẹ́yìn náà ẹ̀rẹ̀ yẹn á dà kọ́ ọlọ́run tó kéèyàn bá ti rẹ́ ọba ìpínlẹ̀ gbà tí ọwọ́ alẹ́ ìgbéyàn rẹ́ sí ẹ̀sẹ̀ lẹ́yìn ọ̀dà kọ́ ọlọ́run. ẹ̀rẹ̀ yẹn ó ti kọ́ ló dájú pé fẹ́ pa kúlọ̀ lójú. kì í fẹ́rẹ̀ kẹ́tí ti bú wáyé sí àwọn olójúmọ́. ìbágbó náà ní àgùntẹ̀gbọ̀n lọ́jọ́ wọn bẹ́ẹ̀ mú lọ lójú bàbá ilé yá lójú ti yẹra gbé. ọgbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀ o. lẹ́yìn náà mo dábàá tó mẹ́rin yóò wo fún epo ju ẹran láàrin o. àmú oṣù jẹ́ gbogbo ọgbọ́dọ̀ jẹ́ ẹran. sábà ju ẹran á ti dáadáa àwọn yẹn ń ara. tọ́ba tún láàbọ̀ bá yọ àti ilẹ̀ ní ọba bá sáré láì sáré à ó ti rìn rìn ó yẹ máa léwu inú rẹ̀ ó ti máa rìn. àti kí èèyàn kúndà kọ́kẹ́ fi tẹ bí àwọn abẹ́rẹ́ ajá. ìyẹn gbọ́dọ̀ dá o èèyàn ó ti tẹ̀ bẹ́ẹ̀ nílẹ̀ yàtọ̀ fún ìyàrá fún mi láàbí. àwọn akọ̀ròdé dára fún mi balẹ̀ nígbà tí o ti o ti á dára fún mi balẹ̀ ọ̀sẹ̀ ìgbẹ́rin nílẹ̀ ẹ̀ẹ́dù ó sì fi ẹ̀sẹ̀ níbi ọmọ rẹ̀ bákan náà ọ̀dọ̀ ó sì fi ẹ̀kọ́ sí gbà ó sì fi bísí ńlá wọ́n lọ ọmọ rẹ̀ gbà. هذا من ولد wàá ẹ̀ẹ́dù ṣùgbọ́n ẹ̀rẹ̀ rẹ̀ wàá gbogbo ìwọ náà lè fi gbogbo ìmọ̀ lẹ́nu olókòkò ṣùgbọ́n kò ní ti bẹ̀rẹ̀ kẹ́kẹ́ láti fi àgbálẹ̀ ọlọ́run ló ti lọ́ọ̀kì ìwé rẹ̀ yẹn. kọ̀díṣọ́n yẹn lẹ́wọ̀n kó wọ́n tọ́ rọ̀ òye ìṣẹ́kù rọ̀ ìnira débi ajá tó ní mo tó ti kàrọ̀ kó wà a lè yí bọ̀ a fi yí bọ̀ torí gbogbo yóò lè fún tọ̀ síbẹ̀ kọ́ kẹ́yìn náà máa pẹ̀lú ẹ̀ àti inú ìlà. bákan náà kọ̀ǹdíṣẹ̀ lọ́pàá ṣùgbọ́n tí ọba ti wo kọ̀ǹdíṣẹ̀ rẹ̀ àgbọ̀dọ̀ tó ní àwọn àṣà ìrìnlẹ̀ àtàdéhùn àtẹ̀lẹ́ta fẹ́ jẹ́ ọba àjẹrẹ bí ìdá fẹ́ jẹ tọ́ba kòrò láti dáńdálẹ̀ wọ́n lè yí mọ́ wọ́n ti kó bá tó yìí kí wọ́n lọ tó. bákan náà ẹrẹ lára ni wọ́n bá yẹ pápú rẹ̀ tá a bá ti ma ìyá àti ọmọ lórí ọmọ bá fẹ́ lórí ọ ìyẹn ti lè jẹ. sẹ́yìn rẹ̀ bá kẹ́kọ̀ọ́ owó lè kọ́ ọ ọmọ tó wà lórí kò lè jẹ. bákan náà kábíyọ̀ lọ yé wa. nínú ẹ̀kọ́ ọba fẹ́ràn. lọ láàyè a máa lọ kékeré o ká máa lọ kú díẹ̀ lára ẹ̀rọ àdàmọ̀dà. ẹ àwọn máa ń tẹ̀lé kọ́ lè wíwá àti òwò lẹ́mẹ̀rẹ̀ wọn olùdéyọ ọdún bá lọ kú dídá aráàlú yìí àdébìtì ọlọ́pàá àti àyọkálá ọdún náà kò sí àti ìgbà. wàyà àyà àyà mẹ́ta tẹ́lẹ̀ bá wà láàyè táwa lọ sí kẹ̀kẹ́ mbẹ́ tí o ti òkú ni mo táyì bẹ́ẹ̀ adẹ́sùn náà gbàgbé àdébùsọ̀ lọ́wọ́ àdùnkálá nínú ọ̀rọ̀ ọlọ́wọ́ bá àdìyẹ ọ̀la fi rẹ̀ ní wà ní àlùkò àdá alákọ̀ọ́lẹ́ òdìbò fún mi máa ta àdìyẹ tó àdìyẹ ìgbà ìwọ ló jẹ́ fún òkú ẹ̀rẹ̀ ẹ̀kú gbọ́dọ̀ fi rí o ẹ̀kú gbọ́dọ̀ jẹ́ torí bẹ́ẹ̀ bí ọ̀rọ̀ ohun tó ní ìlú pẹ̀lú ìwé ya ló ti rí mi. láti máa sọ̀rọ̀ yíyá. Káàdì mẹ́nu bọ́dún torí wọ́n jọ papọ̀ ní wọ́n dàbí ìlú ìdílé tó lòlò yàrá wọn. Tá ń sọ̀rọ̀ nípa ọdún, à ń sọ̀rọ̀ nípa sọ̀lá àtìlẹ́yìn títí sọlá tó káyé lé sẹ́wọ̀n kó ní ẹ̀la sọ pé yọ wà ní oṣù tó fà pàdé yà sọlá tó káyé lé dandan tó nípasẹ̀ ọ̀rọ̀ ọlọ́wọ́ àwọn ọ̀hánà tọ́sọ̀ ilé tọ́sọ̀ káàdì ní sọ́kọ̀ wa alámù ìgbì tọ́sọ̀ ní ìrọ́sí yá wọlé. kí irun fẹ́lẹ́ rẹ̀ kó o lè kú rẹ̀ ìyẹn لي صلاة lẹ́yìn ìsọ̀lá fìyàyín kò rìbò rẹ̀ ọ̀kẹ́ kọ́ rẹ̀. gbogbo àgbà máa ń wà wá rí wọ́n lè nígbà tí wọ́n á ti parí aṣọ fún ọdún tí kò lọ sí rẹ̀. kò tọrọ kan òun lẹ́sẹ̀ látàrí gbogbo rẹ̀. àti ọ̀rọ̀ náà wọ́n bá sùn káàdùn kò dáa lọ́sọ̀tún bá kọ́ na-asa ahịa ọụụ ga-azụtahi keee ewe ụe sẹ̀rí àgbọ̀ ikú ti ṣe ní ọ̀sẹ̀ kóòtù ní mọ́nà ìmọ̀láṣí ìjàmbá àti mọ́sálásí. ìmọ̀tọ́ bá sọ fún fẹ́ lọ káyọ̀ ìdàpọ̀ pẹ̀lú hadith abdullahi ìrọ̀lọ́ ọ̀rọ̀jà lọ́ọ̀bù yàrá àdúgbò. sọ́wọ́n láti ní sọ́lọ́ lọ àtàlà sọ ilé látàkùnrin àwọn ìmọ̀ àbúrọ̀ọ̀dì mọ̀sáàdìjàlọ́ ẹ má pọ̀ fún àwọn ẹ̀rọ náà ọ̀rọ̀ tí wọ́n bá ra ọ̀dọ̀ mọ́sálásí ṣùgbọ́n tí wọ́n bá fẹ́ jáde o lè yà kọ̀rọ̀ ìdùnnà lè yà kọ̀rọ̀ ìdùnnà ṣẹ̀kìlà tí wọ́n jáde lẹ́yìn tí ò ní lórí lórí ló wọ́n àti lò. ẹ wá wo sọlá tìlẹ̀ ẹ̀ ṣe ní adébísọ̀tò lọ́wọ́ àlejò aláàlejò ọ̀sán ó wá pàṣẹ pé ká bá wọn rẹ̀ jáde. ajá tó gbé lẹ́kìn yẹn bá lọ sọlá tìlẹ̀ yìí. ìgbà tó ti di pé kò wúlé parí aṣọ yẹn ó sì mọ gbogbo àdúgbò náà wáyé má dalẹ̀ láàbù. kíyẹn lọ́wọ́ á lè ṣe ẹ agbébè lórí padà wá ọ̀bà bá ti àwọn rọ́pọ̀ ju àwọn èyí tí ọba ọdún láàrin wọ́n máa ń pa irọ́ gẹ́rẹ́ o lọ sí gbogbo ọwọ́ wọ́n ní ìjọ́rẹ̀ yẹ̀yẹ́ tún hẹ̀ pẹ̀lú wípé tá a bá ti bàbá bẹ̀rẹ̀ bírò ọ̀la ti fẹ́ rí tọ́dún fẹ́ ọjọ́ júmọ̀ yìí dìde lé. èèyàn lè má sọ sọ̀lá lè júmọ̀ lórí kó ti sọ̀lá tó rẹ̀ ajásíkọ́ rẹ̀ yẹn ti sọ̀lá rẹ̀ àti ìpàdé mi sọ́dọ̀ ọgbọ́n wà ní ìlú ọ̀fẹ́ lọ́wọ́ kọ́ pa kọba àjẹ ayélujára ló ti tẹ ọ kọba àjẹ ayélujára láti ha bọ́yá ibi ìdáka ni ọ ìtúnu àwẹ̀ àbí ìdílé adúrú tọ́lá yìí àrùn sálẹ̀ yìí ta ní ìgbà tó tọ́lá tó yẹ. nígbà tó dẹ̀ ti di ó dẹ̀ tó bẹ́ẹ̀ yẹn tó rí mọ́lẹ̀ làkúrè lẹ́nu wọ́n dẹ̀ tó wà nìyẹn ajá tó kọ́ rẹ̀ yẹn. tọ́lá tó lẹ́yìn ìbò láwa tó tọ́lá tó. a sì tọ́lá tó lẹ́yìn. lẹ́yìn ìgbà tó rúba gbà sókè ọjọ́ aga díẹ̀ tó tó di arò níbẹ̀ yìí ló gba àdúrà yìí bí ẹ̀dá tó ẹ̀dá ti ti wá nà gbogbo àwọn atajẹ́ àníkọ́sù lọ́kà àdéhùn wọ̀dìdàwà rẹ̀ àwọn atajẹ́ lè kọ́ fún mọ́kànlá ẹ̀jẹ̀ ká lórí àkókò táwọn ìṣòro àfihàn yìí wà tóòlù bá ti yọ tọrọ àga díẹ̀ tọlá bẹ̀rẹ̀ yìí tó lápẹẹrẹ aago méjì àárọ̀ ọyẹ ká ti tọlá bẹ̀rẹ̀ yìí àgàgà irú ọjọ́ ọ̀la tó ikú tó wà tó lálẹ́ sáà padà mẹ́tò bá èyí ò ní jẹun lọ sí kéde ọ lọ bẹ̀rẹ̀ yìí tó tọlá bẹ̀rẹ̀ yìí ọ̀dẹ jẹun náà bá lọ sí pápá ẹrẹ ní àlẹ lọ́wọ́ àjẹ má ti gbàgbé mẹ́kìn ọlá pé gbogbo òru ní máa ń kù lọ́dọ̀ wa náà ni sẹ́wọ̀n fún sọ́kùnkọ́ òun làbí kò sálámángà àti sọ́kùnkọ́ lọ tàbí kò sí kásẹ̀tì àti àgàgà àdìsùnmọ̀ ìyá níbi ìròyìn àti ìròyìnwá. ṣùgbọ́n sáà ọ̀dẹ̀ gbogbo ẹ̀ wá wàhálà wọn ti pọ̀ ju yóò tún ọba ti fi fẹ́mi àti àdá àdáni àfọ́sílẹ̀ yẹn lè wà lóṣù náà tó ti lè dáadáa. ẹ bá gbàgbé tí wọ́n bá farabalẹ̀ gbé súnà mi ti sì ilẹ̀ fún àkọjẹ fẹ́mi àti àtàkà àdéhùn ìmọ̀ọ́síà àti kúrúbà tí lè mọ́tò bá ti àti bá ti lọ. kéèyàn bá wà á ti ìjẹ̀wò títí dìgbà yẹn kó máa lágbára jọ. olùdarí bẹ́ẹ̀ jẹ́ ká àtàkùn yìí. adé ti sọ̀rọ̀ àti ìwà kọ́ máa yá tóòrùn bá ti yọ tó ga sókè díẹ̀ sọlá tó lè tó bí aago méjì àbí bí sẹ́kù káàdì. ẹja wo ilẹ̀ sàwùdí láàrin wa sí ilẹ̀ sọ̀rọ̀ níyà tó ti fẹ́ láàrin òjò wákàtí méjì lọ. ẹni tó bá fẹ́ wo kúndùmá àwọn sọ̀rọ̀ níyà láṣẹ aago márùn ló kọ̀ wọ́n ti tó fàyà òun yóò ti di obìnrin wò ìwọ náà wàá dúdú àwọn àdúgbò ó lè fi ga gbogbo ìdí náà ti jẹ́ lọ́dọ̀ wá sí wáyé. lórí bẹ́ẹ̀ tọ́ ọ wá láwọn ẹni lọ́dún ní mọ́tàlá kó níbi mọ́ wàá sọ pé òru ni wọ́n fi ìdìbò náà ìṣòro bó ṣe wà nílà nìyẹn. kódà nínú àwọn sọ̀hánà àdìwọ́n lọ́wọ́ yàrá ìjìnlẹ̀ ìjìnlẹ̀ yìí wọ́n rí kẹ́kọ̀ọ́ àwọn aláṣẹ báyìí ọ̀pọ̀ ọ̀pọ̀ sáìsì ó lè wá kírun. ọ̀kẹ́ ni wọ́n ní àwọn abàtẹ́lì gbé dáadáa gbogbo owó yá ni parí o. wọ́n fi ẹ̀yí pé sọláàtì rẹ̀ ọ̀yẹ̀kúya pàpà jùlọ ọ̀làtúwájú ọjọ́ ìléyà lórí pé lẹ́yìn ìgbàdá bá ti sọláàtì rẹ̀ òun láàfẹ́rẹ́ a sì fẹ́ kó ti pẹ́ẹ́rẹ́ yẹn lè yọ ọkọ̀ ti bíbí o ní ọkọ̀ jẹ. sọ nípa bẹ́ẹ̀ ìran ìdí yẹn á sì nígbà tó kó bá ti yọ ọdún ìdá sókè ọyà ti tẹ òye gbèsè bá wa sọ dàgbọ mẹwàá agbọ mọkànlá tá a máa ń sè yẹn ṣùgbọ́n àtọkẹ tó ké nígbà yẹn òye wọ ṣùgbọ́n yẹn ká yára ké bákan náà sọlá tó pápá ni wọn fẹ́ ká sí ni yàtọ̀ sí mọ́sálásí lọ́lọ́lá ilẹ̀ ìyẹn kàá bá torí ìwọ̀n ẹ̀yọ̀ kẹ́sì yẹn bá ké nílẹ̀ yẹn ó ti gbàdé yẹn bá gbórí òkú ẹgbẹ̀rún lọ́sọ̀ ọgọ́rùn-ún kúrò ti ní ìrìn ẹ̀yọ̀ kẹrẹ. lóbi dásí pé àwọn ẹni tó bá wà ní káàdà nínú mọ́sálásí ẹ̀ náà wá sí sọ̀rọ̀ àtúnṣe oríkùrù láàyè tó lọ lásìkò lọ. mọ̀rọ̀kọ́ ti rẹ̀ tó nípa bẹ́ẹ̀ pápá ni wọ́n fẹ́ ká ti ṣe kí ni ọ ká ẹ̀yìn kọ́jú ìlú ilẹ̀ gbàǹkàǹkà pẹ̀lú hadithi ìsàyẹ̀dì ìṣòro rọ̀jì ọlọ́run nàlá tí wọ́n ti ti ọlọ́run bá ń jáde lọ ní pápá láti lọ sí sọlá tó yẹn báyà ro ìtúnu àwẹ̀ ní àti ìléyà hadithi ìmọ̀mù kọ́dà tó ti mọ̀ ní jáde. Tàbá wa fẹ́ lọ sí sọlá tó yẹn. Ṣé mo fẹ́ lè ti ṣáájú ẹrẹ lé àwọn dáfà? Afẹ́káwẹ̀ bí ìyẹn bá wẹ̀ fẹ́lẹ̀ kú wẹ̀. nírọ̀ ọ̀la. tábàwọn ní ọ̀rọ̀ ọrụ ìwẹ̀ owó ńlá ń sọ òun náà ní ìwẹ̀ ìjàdáàbà. ìwẹ̀ ẹ̀yọ̀kan tó wà nínú Islam nìyẹn kẹ́lẹ́ yàtọ̀. bí ìyẹn bá dé kékeré fẹ́lẹ̀ tó bá nìyẹn owó ńlá jẹ́rẹ́ ìwẹ̀ yẹn náà ni ọwẹ́ àníyàn ẹ̀kọ́ kẹta lè lò lẹ́nu ẹlẹ́bi rẹ̀ àníyàn yẹn dẹ̀bi lẹ́bi ló máa wẹ̀ ẹ̀yìn oníwì. ìyẹn ò jẹ́ kẹlòmí irú àwọn ẹlòmí tí wọ́n jí lẹ́sẹ̀ sí kò jẹ́ kọ́ fẹ́ sí mi. wọ́n ní kí ló dé nígbà tó wọ̀ ọ̀dẹ̀ tìmọ̀ àníyàn ẹ̀wẹ̀. ìṣẹ̀bẹ̀lá àyàyò ènìyà. téèyàn bá dẹ̀ fi lẹ́yìn ogójì ọjọ́ ìwẹ̀ nígbà tí ẹ bá fẹ́ bẹ̀rẹ̀ sọ̀lá. bákan náà ẹ bá fẹ́ wọ mẹ́ta ìwẹ̀ yẹn náà lè yọ wẹ̀. ìjọ júmọ̀ àná ìwẹ̀ yẹn náà lè yọ wẹ̀. bákan náà àwọn alálàájì wa ni wọ́n bẹ̀rẹ̀ fẹ́ ní ọjọ́ àná ìwẹ̀ yẹn náà wọ́n wẹ̀ ní wọ́n fún kóra ní wọ́n kọ́ ní kúrì náà àbí ìmúná láti kúrì á tó bá wà wẹ̀yẹ lórí yẹn ìwé yẹn náà láwọn awẹ lọ́jọ́ ọ̀la tó bá wẹ kẹ̀kẹ́ o ti ti tún náà wà wẹ kẹ̀kẹ́ wà wà wẹ ìwé yẹn. bákan náà èyí á tún sọ̀tọ̀ aṣọ tó ń bá tó jire bí yorùbá ara sọ bóòrò aṣọ lọ́dún nìkan wà fún ẹlẹ́mìí bẹ́ẹ̀ wàhálà èyí tó bá dáa lọ aṣọ ni kéèyàn wọ̀ báyìí ní sọ́kọ́lọ́ àtàlàyé wọn tó máa ń tẹ̀lé yẹn wọ́n kẹ̀sí lásọ tí wọ́n máa ń pàdé àlejò àtàtọ̀ tí wọ́n máa ń pàdé sí àyìn. ẹnì bá adé fún ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá wa pẹ̀lú ti fi yẹn pé kí wọ́n lè fi àwọn sẹ́yẹ́ àbí àwọn ẹ̀kú tó ṣe é pé olùgbà èsì yẹn wọ̀ báyìí àtọ̀yẹ wọ́n wọ̀ àtọ̀yẹ sábà bẹ́ẹ̀ lọ sí sàlátù lẹ́yìn ìdí lọ́la ká má jẹ ọkọ gẹ́gẹ́ bá ti sọ. báyìí kò sọlá ní máa ń fi ní yẹn. bákan náà gbólóhùn ọlọ́wọ́ ẹ̀sán ọlọ́wọ́ ẹ̀sán láàkìlá àìlọ́lọ́ wọ́lọ́wọ́ ẹ̀sán ọlọ́wọ́ ẹ̀sán wọ́lẹ́lá ẹ̀sán gbólóhùn yẹn ká máa lu. ìlú pàṣẹ rẹ̀ fún àtàkà fún náà nílùú láti bàtà fi kápsù báyìí nìkan láti bẹ̀rẹ̀ sí ní gbólóhùn. Ádẹ́sì máa rí gbólóhùn yẹn títí tó fi máa di àlàńsáre ọjọ́ kẹrin ọdún ọjọ́ ọjọ́ mọ́ndé yẹn ti ọjọ́ mẹ́ta mi lẹ́yìn kíni o lẹ́yìn ọdún ẹ̀sìn tó sábùtù báhàdì àti kíni o mọ́ndé. Àlàńsáre mọ́ndé láti sọ́ọ̀fù gbólóhùn ọmọ ọmọ ẹgbẹ́ ọmọ ẹgbẹ́ ọmọ ẹgbẹ́ لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد تجد الأوائل صلاة الله الله والأرض بكنا إنه هو يفضل الحمد afẹ́ká káwọn ìyàwó jáde àti gbogbo àwọn ọmọdé kódà àwọn ọmọdé ìlú ìjáde tẹ́lẹ̀ tí wọ́n bá dàbí tẹ́lẹ̀ kákó wọn lọ bọ́sẹ̀ wá ní ọ̀hádé ní ọ̀hún àtìyà ọ̀dẹ ọlọ́ọ̀fù náà àgbà náà ló sì wípé hàdé ìyẹn jáde. ee àtúntàlágbà àtẹ̀sí kábàáwò tẹ̀lé lọ sí ẹ̀yìn kódà àtàwọn ọlọ́mọdé tó wà nínú ilé sọ lórí pé inú tẹ́ǹtì ni wọ́n ti wọ́n lọ́jọ́ sí ilé báwọn obìnrin tí wọ́n ti wọ́n lọ́jọ́ pé ọbẹ̀ ìlú ìjọba wẹ̀ nínú ilé náà ti mọ́ta lọ́ọ́ para. náà àwọn tó gbé irú wọn ni wọn lọ́jọ́ tó ti sọ tó bá fẹ́ mọ ilé lọ sí àwọn àwọn arákùnrin rẹ̀ subhanallah tọ́ba sì sì kọjá níbi tí ìyàwó wa wọ́n lè lé orí rẹ̀ o ibi tẹ́lẹ̀ tó sọ orí tó ń sọ̀rọ̀ náà ẹ ìyá kìíní ń pè yín ó sì kò sọ báyà ni ìlú àlọ́jọ́ ti à ẹ̀ẹ́dì ó lè fi ọlọ́wọ́ bá sọ aládìrí ká bá òun lè jáde àtàwọn ọmọ kiri tí wọ́n wọ́n lọ́sọ̀ọ́ lọ́jọ́ tó nínú kọ́sì lábẹ́ kọ́sì wọ́n wà tí wọ́n lọ fẹ́ẹ́ kódà lílè lórí àwọn obìnrin tí wọ́n ń tàlẹ́ ìlú wọ́n ń lọ sí sọ ẹ̀dá wọn kótó ló ń tàlẹ́ ìlú wọn ní ìsọ̀lá àwọn ní òní kírun mọ́ wọn lọ. wọ́n kẹ́ orin àwọn ní ọ̀pá tó lò tọ́ba yẹn bá lọ kódà gẹ́gẹ́ bí afáwọ abdullahi ibn abbas ìmọ̀jọ ọlọ́kùnrin aláàjọ náà wọ́n ti bẹ̀rẹ̀ kí ìgbẹ́ láti fi tọ́lọ́ lọ́wọ́ àtàlà ọmọdé dẹ̀ ní nígbà yẹn a máa wọ̀ ọ́ lọ́wọ́ yìí nínú àwọn ọ̀gá tó fẹ́ ká lò òun ni wọ́n lè ta bá tọ̀ lọ́wọ́ yìí ká tọ̀ bọ̀ káfíìn lọ́lọ́dà àfi ta bá rí pa nínú káàdà sí ká lò náà bọ́yọ̀ náà yẹn ti dì wàá kú sọ́nà tó nígbà yẹn lọ lóko nígbà yẹn bákan náà afẹ́kájú ti lọ láti sọ pé bàbá ti kájú bá afẹ́kájú ti bẹ̀rẹ̀ ẹ̀rí yẹn ó fi ọrùn kò dẹ̀ sí nẹ́fílà kájú ti sọ láti rẹ̀ yìí tá a bá dẹ̀ parí rẹ̀ kò sí nẹ́fílà ní pápá yẹn ìwé yẹn ti sí nẹ́fílà bàbá yẹn yìí bó ti wá ní ọjọ́ ìlú náà dá tó o bá délé wàá ṣe rákà mi ẹ̀ẹ́dù òsì aláṣẹ àwọn akọ ọdún ṣùgbọ́n ìbọn mọ́ àpọ̀jọ ìjọba wọ́n ní àwọn nígbà wọn àwọn òní kí ẹni kẹ́ni àwọn káwọn kọ́kọ́ bẹ̀rẹ̀ bí ìgbà àpọ̀jù gọ́ọ̀mẹ́ntì kan bá jẹ́ àwọn tó àwọn dàlú àkọ́kọ́ lọ́wọ́ mi nà ọ̀dí kò lọ́ọ̀dí àti àná bẹ́ẹ̀ni ìjọba rí fáwọn àwọn náà dàlú àkọ́kọ́ lọ́wọ́ mi nà ọ̀dí kò ṣùgbọ́n àwọn òní kọ́kọ́ bẹ̀rẹ̀ àdúrà gbọ́dọ̀ máa kí náà ẹbí ìjọ wa bíbí àdé o ọdún òsì dé báyìí àwọn yẹn dẹ̀ ti kíra wa pàdé. sí rẹ̀ táwọn yẹn máa ń gbó sínú yẹn yẹn máa lórí ẹ̀. bákan náà báyìí àwọn

yọ àfihàn ìbáni sọ̀rọ̀ bí pé tí wọ́n bẹ̀ sílẹ̀ ò báyọ̀ bá bá kú ìrọ̀. ìmọ̀ọ́kù yẹ wọ́n fẹ́ kó wá sí yíbi ó sì wá sí lọ́wọ́. ṣùgbọ́n àwọn tá a àwọn èèyàn yòókù tá a bá ti sọ̀rọ̀ àtúnṣe yìí a lè bá wa sọ̀rọ̀ àtúnṣe lọ. pẹ̀lú àwọn onífàkàtúntàn láàbíà kì í ti látọ̀dọ̀ àlẹ́ bí o àmọ́ látọ̀dọ̀ àwọn sàájú òbí ọlọ́run ìjọba tó wọ́n dà nínú ìfàyín bí àfàwà fúnà ọ̀tọ̀ bí àfàwà fúnà bí àfàwà àlè bí àfàwà fúnà ìfúnà bí àfúnà ìfúnà àgbàdo àfúnà ìfúnà ìfúnà. ìfúnà déyìn bá tún wọn láti rìn tí o bá láǹfààní wọn lè má fi mílíọ̀nù o lè má wà ní ọ̀la tó o tó ṣùgbọ́n ènìyàn ọ̀ka ọ̀rọ̀ yìí lọ wá tí wọ́n lọ́ọ́ lọ sọ̀rọ̀ yìí wá lẹ́ẹ̀dì. Òkú régi rárá ó tún àwọn olè ká ìlà pẹ̀lú ìdí mọ́. Àwọn jẹ́ òkú régi oṣù abẹ́ ìlú òkú régi náà ti lé ní èèyàn ọ̀la ti lé lórí ọ̀la tó tó wá lẹ́yìn ọ̀la tó yà ní yóò tó tó wá kúrò. Aka ìlà. Bẹ́ẹ̀ni bá bá jẹ́ ìmáà. fún wa a kì í bá a mọ́ ọlọ́run ní mọ́ra wọn ọjà náà jọ wà. ọba àti máa ń lè ṣe mọ́tọ́láṣí láti àdúgbò máa wù ọ̀rọ̀ àdúgbò máa wù. àgàgà ẹlòmíì tó ń bá fún àbíyọ rẹ̀ lọ lásọ lásọ bí tó lè ìwọ́ ọwọ́ àti nìkan ọwọ́ àti ìwọ́ wá. ọkẹ́ ẹni tí ẹni ìgbà bọ wọn lè lépa bá júmọ nítorí ẹni àtúntẹtẹ ní wọn bá jẹ jù náà kó kó wá sí mọ́sálásí júmọ láti wá sí olúbà ìjùmọ àpamọ wọn yà á lè rí àkọsí ọwà abẹ́rẹ́ tí ọ̀la ń fa yá ti sọ̀rọ̀ yóò fi ní sọ̀rọ̀ àti olúwa. àwọn ọ̀la èyí fi fi dájú ọlọ́lá jù òun dé kíyàn kíyàn tó kọ́ lọ́kùn ọjọ́ ọ̀la yọ ọjọ́ lámìdì ti kẹrù ẹ̀ níbi yóò ti pẹ́ tó ṣe yí pé ọjọ́ tó ti lé ọjọ́ tó wà. ẹ jẹ́ ká kí tó ṣe yí pé ẹ mọ́ nípa ọmọ rẹ̀ ẹ jẹ́ ká kí tó ṣe yí pé bá tó bá tó ṣe àyè ìṣẹ́ rẹ̀ àti ọ̀làkùnrin tó máa rẹ̀ ó lè fi nínú ọ̀là ìlú rẹ̀. Ẹ̀rù gbogbo àwọn akáàbí wa bá a ti wá ní ìjọ ọdún yìí àwọn tó kẹ̀kẹ́ ni ìmúra tó jẹ́ àrà mú. ìmúra ìwọ. pápá jùlọ àdéhùn wà sí àtàkà fún alẹ́ tọ́lá ń sọ̀tàn lápá wá láti fi ká mú àwọn obìnrin jáde àtàwọn ọmọdé tọ́wọ́ àdéhùn kọ́ńdé kápọ̀ jáde káwọn ẹ̀ rí àtọ́ àwọn ìṣòro tí wọ́n lọ jẹ́ ní rere kódà àwọn tó sàlẹ̀ lù. ẹ má dájú àti mẹ́rin ti di lọ́dọ̀ àti ẹni tó ń bọ̀ bọ́ bíbí ìdáàdì ìkẹ́tù wa ó lè ṣẹlẹ̀ o tó yẹ pé kò ní rí ìgbà àbẹ́rẹ́ ìdá wa yìí máa ṣe wà tù bá lẹ́wọ̀n lọ ní ìgbà. ọwọ́ o. tẹ bá kọjá lẹ́dọ̀ ní wà ẹ wá ń ṣe aṣọ gbàgẹ̀rẹ̀ fún rẹ́pa ẹ bùbù nílẹ̀. eléyìí ti àwọn ọ̀dẹ́ àwọn alùpùpù alùpùpù rẹ̀ yìí náà o. sọyí níbi yẹn fẹ́ lọ sí kọláàsì yẹn lọ́la yẹn nínú súnà lẹ́yìn tọ́lọ̀ àgbàlá lọ́wọ́ ẹ̀yẹ́ lè fún èyí wá sí ní fẹ́ẹ́ fún kẹ́fẹ́ ẹ̀dín mú gbogbo ẹ̀dín fẹ́ẹ́ o. àtẹ́bí yìí wọ́n ti dé lọ́dọ̀ ẹ̀jọ́ yẹn. wípé bẹ́ẹ̀ wà ẹni tí ò àrùn sọlá ní kò sọ́kọ́ lọ yíyí o lífùlù bí ta ó ha ọ̀nà ìyá wọ ọ̀nà ìyá sọ̀tàkẹ̀rẹ̀ wọ àti ìlẹ̀kẹ̀ mi. àtàdé ráwọn ọjọ́ wa ní òbí torí bẹ́ẹ̀ ìyá wa ẹ̀rọ àgbà ọmọ ilé wọ́n ká bẹ̀rẹ̀ sọ wá di bí wọn abẹ́kẹ́ dání ọlọ́run ní gbogbo wọn bàjẹ́ yóò ní gbogbo wa jẹ́ kóbi ẹ kóbi rí yèlè bá bọ̀ wọ́n fẹ́ kọ́wọ́ aṣọ gbàgẹ̀rẹ̀ fún ọrẹ́ pa tó yẹ kẹ̀kẹ́ ní ìmọ̀ràn ọlọ́run bá sàánù dáadáa sọlọ tó dé wọ́n kọ́ sílẹ̀ sí ìmọ̀ yóò ti gbó wọ́n lẹ sábà ẹ̀yìn náà sábà ẹ̀yìn náà sábà kúndé ìjà ìjà ẹ̀yìn obìnrin ẹ̀yìn bí ọkọ̀ yìí ẹ bá fi ọ̀ṣọ́ yìí hàn gẹ́gẹ́ bí bí máa ń tẹ̀lé kí sáà kúndé nínú àwọn àbọ̀dé náà fún ewu ni ní fẹ́ ló fún ewu wọn lọ tẹ̀lé jáde pẹ̀lú òní fún ọ̀rẹ́ pa. àtẹ́pàdé mi létí káyì àtẹ́kọ̀tọ̀ náà tọ́nà ọ̀tọ́kọ̀tọ̀ náà torí bẹ́ẹ̀ kápá kò ṣe lọ. tó nípa bẹ́ẹ̀ nínú ìtẹ́lá gbọ́dọ̀ sọ̀rọ̀ àfún nípa ọdún lóde àti èyí lórí bí ìmúra haram ọ̀sọ̀ haram kàtọ́rọ̀. bóyá wà tá a jọ kùnrin ni ọ àbá wà tá a jọ mìíràn ẹ̀rẹ́ ń tọ́ba jọ kùnrin ó yẹ kó wúlò ẹ̀kọ́ òwò yóò bọ́ ọkùnrin lẹ́nu ìdodo tó ń kú ni ọkùnrin lè wọ́n sọ wáyé ó lè wọ́n sọ ọdí gẹ́gẹ́ bá tẹ̀sí tọ́kùn náà àtàlá bó ti sọ wípé ẹwọ sọ wáyé ẹni máa fi dùkú yín sọlọ sọlọ àyàwó sọlọ. ìyẹn lè wọ bùbá ìyẹn lè dáko kojú ojú olè dágádá olèwé láwà ní. ẹ̀ẹ́dì ṣùgbọ́n sọ fún ọba sí ọ̀pọ̀ obìnrin ọkùnrin kò gbọ́dọ̀ wọ. lọ́la ní sọlọ́mọ àṣẹlá ó ṣépè fún àwọn ọkùnrin wọn múra bíi. olè àti àwọn obìnrin táwọn ọ̀rẹ́ níbẹ̀ láwọn ará wọn ni wọ́n dé gbòòrò báyìí ó lè lọ sí ó lè lọ sọ yẹn obìnrin á ìwọ ni èbí wọn sábẹ dájàdí àwọn afẹkẹ ìyàgbẹbí ni o ọlọlọ ọmọdé ọdún àtàwọn sọhábà rẹ ọlọ́pàá bá jọ lórí wọn pé báwọn yẹn ti torí ni wọn rọpò ọjà ọlọ́pàá ti lórí wọn. ẹ̀rí àbúdáwò ọlọ́pàá ìgbà rí ọdí ọlọ́pàá rà ní. wọ́n ní lọ́sẹ̀ náà ní ìtọ́jú ọgbà tó lọ́la kó láwọn ẹni mẹ́ta ẹni rẹ̀. níbi tí àwọn ènìyàn ó jí àyè àyànfẹ́ tó mẹ́rin. àwọn ẹni láwí níjọba ìgbà ìyá ọlọ́run ò ní kojú àdó ọlọ́run ò ní kọ́ ọmọ ẹ̀sẹ̀ wọn. ọlọ́run ọmọ wa wá ń wọ́n ní àdúgbò ha ọlọ́run ní sọ̀rọ̀ ọjọ́ mẹ́rin ọlọ́run ní wò ní ní wọn sọ̀rọ̀ á di ìyá ọdún àwọn ọ̀rá yìí wá tó wọ́n pàdánù àwọn ẹni bẹ́ẹ̀ sàlá ló sàlá bẹ́ẹ̀. alákọ̀ọ́kọ́ nu wọn ìyá mẹ́rin yóò dẹ̀ máa jọ alákọ̀ọ́kọ́ nu wọn. ìjọba ti lu mẹ́fà yẹn sí yọ̀dà dá. tọ́ ọ̀hún ní àdìgbò sí alákọ̀ọ́kọ́ lẹ̀ ló ń dá fọwọ́ torí bẹ́ẹ̀ ni lọ́jọ́ kò lè kọ́ wọ́n kọ́kọ́ dúró dé láǹtì àwa lọ dá sọ wọlé ara àti ìgbàlù arọ ṣé àwọn àgbà yìí pé ọmọ oṣù tẹ́lẹ̀ mi ni ìmáàmù tó fara ọmọ bá tó ti di ìpè ìwọ òṣè tiẹ̀ láti fi ṣe ìgbéraga ẹgbẹ́ ọgbà bá ti sọ pé bàtẹ́ òun yẹn nítorí wíwù lára bàtẹ́ òun ti di ọjà lọ́tàlá wíwù lára tí bá ti dé bá ṣẹlẹ̀ báyìí àwọn ò tún sùn àwọn ò tún sùn n ò lè fi wù lára aṣọ ìyá tó máa lọ ní. ìjọ lọ́wọ́ àlùfà èyí ni òun ti títí ẹ̀rí ní èyí yóò ti di kéraga. àti à èmi náà ò ti di kéraga ọ̀dà àlẹ́bí ni ọ̀sọ̀ fún ọ̀dà. ọ̀rọ̀ bọ́dẹ̀ ti sọ ó ti kú ẹbí títí má ti rí báyìí. ìyá ń bẹ fẹ́ yìí ó lè wáyé ó lè jẹ́jà làbíà ẹgbẹ̀rún káfá aláàbàtà fún ọ yóò fi dáa ní ẹ wọlé kan wọlé làbíà kéde bá ní ọ̀dà. ìdáwọ́lé lè ṣẹlẹ̀ fi ṣòkòtò ó lè ṣẹlẹ̀ fi agbádá gbọ́dọ̀ lè ṣẹlẹ̀ fi àbáyá ó lè ṣẹlẹ̀ fi láwàní ọba tí bá tẹ̀lé àwọn ọmọ akóńdòrò wọn bá gbé láwàní nì báyìí tí wọn fi kọjá sí lọ́dọ̀ sí ọgbà gbogbo ẹ̀ nítorí bẹ́ẹ̀ lórí wà ń sọdún àwọn ọ̀gá sọ̀rọ̀ àfún ká sọ̀rọ̀ àfún ìmúra ara òun náà ti ìdàgbọ́wọ́lẹ̀ tàbí kí ni lọ wọ àrán àti lọ́ba tí ìdí pàtàkì lókun máa ń tó sọ́lá sí ọ̀gá fáwọn ọ̀gá. àbáṣọ tó gbajúmọ̀ bó ti wá ní àdéhùn Abdullahi ibùdó ọ̀rọ̀ rọ́ọ̀dì ọlọ́ọ̀kùnrin ọ̀nà ẹni yóò gbọ́ bá wọ aṣọ gbajúmọ̀ akọ́túmọ̀ ọ̀mọ láwùjọ wá wá lọ fún wa. ìtumọ̀ rẹ̀ nìyẹn o ìdílé kí ogun bọ́tọ́ àti wáyé wò sùn tó ní mo rí àwọn adájọ́ náà wáyé wò sùn àgbébí là ń kúrú ṣùgbọ́n ẹ má jẹ́ aṣọ ọdí pé yóò adẹ́sìn o. ìṣàwọn ẹ̀ wáyé wò sùn là pọ̀ fún sí là ń kúrú rẹ wá. pé ṣùgbọ́n kí là gbogbo àjọ ni àbáwọ́ sọ wáyé kàlẹ́ torí láwùjọ wa sábà ń débi làbúrò àbáyé ni àbá ń dé wáìtì àbáwọ àbáyé wọ àwọn wọ. láwùjọ wa ní ìṣe ìmọ̀kọ́ gbajúmọ̀ kẹ́ni lọ́jọ́ kan ọwọ́ ìpìlẹ̀ flag agbada flag ìlà flag bàtà flag ẹgbẹ́ dọ̀rọ̀ ọkùnrin kan bá dé ọlọ́dún lóde gbogbo ti sọ ọdún lóde yìí ṣòkòtò black bùbá black agbádá black ọdún tún lábàáyá black lé ọwọ́ alágún black ó ti fi la black àti bàtà black ó ti lè gbà fún ṣòkòtò. adé ti sọ́kòtò ọmọ àgbàdo kẹlẹ́. onírúfẹ́ ìyẹn ọlọ́run àtúntà ọlọ́run lèmi àtúntà bẹ́ẹ̀ aṣọ yẹn pé ọlọ́run tẹ máa wọ̀ wá wá ìbọnú lẹ́lẹ́ yìí. ọ̀rọ̀ ọdún ló dé láǹtí kọ́ ọ̀rọ̀ ti kílíà díẹ̀ bẹ́ẹ̀ ọkẹ́ má bẹ̀rẹ̀ yẹn wáyé gbogbo ní yẹn bá wọ̀ kó sínú ẹ̀. lọ́dọ̀ wa ní ti kéèyàn wá gbádá kọ́ wá dá kẹ̀kẹ́ ọlọ́run bá ní ọdún yìí o àtẹ̀tẹ̀ ló wọ́n jẹ lọ ó sì wà gbẹ́dà àbọ̀wọ̀ àbáyá ó bá dá tẹ̀lé wọ́n jẹ́ àtẹ̀tẹ̀ lé lórí ó sì ti bá fi gbogbo àwọn eléyìí a máa tàkì ìlú rẹ̀. bákan náà aṣọ pupa tó píọ̀ yẹ́yẹ́ ẹ̀yàn gbọ́dọ̀ wọ́n kí é ti bá àlè wọ́n pupa ṣùgbọ́n kò ní jẹ́ pupa lóòrò èyí tó fẹ́ẹ́ sọ ìdí lórí rẹ̀ ìdí bọ́dà àbúrò èyí tó yọ. bí ìjọba tẹ ìlú àpòlọwọ pẹ̀lú ẹgbẹ́ wa lọ́wọ́ lórí ẹ̀. tàtàkùn tí ó jẹ́ yẹ́lò tí wọ́n pa ní aró yẹ́lò yìí fi tí ẹ̀dá sọ yẹn ní yẹ́lò wọ́n pa ní aró yẹ́lò. àgbọ̀dọ̀wọ́ àbáfọ alágbèlè alẹ́ mi ní ọdún yọ ọ̀yẹ̀ yìí sóòtù máa lò. ọ̀sẹ̀ ló ti gbọ́. àwọn àna wà lágbèrè kọ̀tọ́ àbí kiri òwúlọ́lọ́ àbí tẹ̀kù awọ lọ́wọ́ nígbà tí èyí ní kù. èèyàn gbọ́dọ̀ wọn. bákan náà àwọn eléyìí bákan náà àwọn kájí ọjà. kámá dẹni àbọ̀ ó ti pọ́tù láàbọ̀ kọ́wọ́ tọ́ba jẹ́ bàtà tí kẹ́ bá já yóò pọ̀ ya kó o sínú ọ̀rá mi tó fi so lábẹ́ tẹ̀lé mi. àdébí sọ́nù bá wà sálá kọ́ wa lẹ́kọ̀ọ́ níbi àṣà iná rẹ̀ òun ni máa ń fi lábẹ́ tẹ̀lé rí. ẹ̀ẹ́dì àṣẹ káṣí tọ́jú wa ètò ìgbẹ́sẹ̀ oṣù alọ́ tó ń ta lóru ṣùgbọ́n ká má gbàgbé o ẹni tí ọba paníyá ó ti gbà tó bá paníyá lọ́la olórí ní òkèrò olórí ní òkèrò àtàwọn olùdíje ní ara rẹ̀ lọ́ba fẹ́ kú kúrò. yàtọ̀ tó ń bọ̀ ìmọ̀ra kú ni ọ ọdún ló ní làǹdẹ̀ ẹ̀ abdullahi ṣé ọ̀bùn bọ́lá ní ìsì ni mo kọ́ ọ́ bá fọ́rùbọ̀ yìí á. arákùnrin mọ́kùnrin ọ̀pá rúbọ̀ ìwọ̀n. àdébí tọ́kù bọ̀ wà nígbàlá yìí sọ̀rọ̀ fẹ́ kì í ṣe méjì kì í ṣe mẹ́ta. alùpùpù láti ń gbólóhùn ẹ̀mí lẹ̀ bí wọ́n ti dé rúurú á rúurú.

ó ṣe ń tàràtàrà ó já fáìfù dànù ó tún ti jọ́kè jọ já dànù àwọn èèyàn tẹ̀ padà máa ń já mélòó wá ní ọkùnrin pé tó padà mú bẹ́ẹ̀ ni. tó nípa bẹ́ẹ̀ yóò mú àkùn gbọ́dọ̀ gbogbo bẹ́ẹ̀ ẹ̀yin obìnrin náà lọ́fẹ́ rọ lọ́wọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lè bàtà àwọn ọkọ̀ ọjọ́ lórí àpò yìí bílẹ̀ lóru bílẹ̀ lóru wọn lò dáa lóru àwọn adáàbò lọ́rọ̀ lóru wọn dájú wa lọ́rọ̀ lóru lórí ọ̀rọ̀ nígbà kẹta jọ kó kó ọdún ìgbà ẹ̀ ní ìgbà ti àbúrò lẹ́nu

tọ́wọ́ akparọ́ tẹ̀lé jẹ ọlọ́kùnrin àánú ọwọ́ ajá arúgbó ọ̀sẹ̀ kẹ̀kẹ́ kalẹ̀ ẹ̀ arúgbó àárọ̀ kẹ àti tọ̀sẹ̀ àti ìrọ̀lẹ́ lè yàtọ̀ kalẹ̀. so nípa bẹ́ẹ̀ a gbọ́dọ̀ kọ́kọ́ dúró dé là ń ṣe ọwọ́ alọ ọwọ́ alọ tẹ́lẹ̀ òwò mo lè kí o ti dàbí ilẹ̀ lórí rẹ̀ sórí ọ̀dà tí wọ́n kà kó sórí olóṣù lè dárú sí o ọba dárú àtọ̀pọ̀lọpọ̀ náà wọ́n máa bá ìbọ̀pẹ̀ wọn rárá rárá mọ̀ lọ́ba ti máa tóbi ẹ̀ ṣùgbọ́n kì í ṣe pé owó ti kan ló ti ta gbogbo àwọn ẹgbẹ́ ìkòlè ti tẹ̀lé mẹ́. òun ló ń pè ní alikọ́ta haramu ọkẹ ṣe ọkẹ ẹgbẹ́ta omi ẹgbẹ́ta ẹlẹ lẹ́hà mi níbi kan lọ́wọ́ àti ìkọ́ta àti ìtàlámọ̀ nípa kí ẹ bá tù kí ẹ bá tù pé ọdún ní ẹ já tù ní ìlà mi. ẹni tí bàbá tó máa tó tó ọ̀kẹ́ mẹ́ta rẹ̀ ọlọ́run tó máa gbogbo ọba lọ́dọ̀ bá wáyé kúrú rẹ̀. torí mọ́lẹ̀ ti fi ìyẹn jẹ́ mùsùlùmí mọ́lẹ̀ lọ́jọ́ fún yẹn níjọba ìjà ẹ̀yà ìyẹn jẹ́ mùsùlùmí ọwọ́ ayé ló ti bẹ̀ ní ojú ọjà dàbí yẹn ìmọ́lẹ̀ orí ìlú yẹn ti rẹ̀ ṣùgbọ́n yẹn lè tu ẹ̀yẹ fún ìwòlò yẹn ṣùgbọ́n tí yẹn bá ti wò ó lè jẹ́ pupa àti kọ́lọ́ọ̀rẹ́. a lè jẹ́ túbọ̀ lórí bá fẹ́ fẹ́yìn ìyẹn lẹ́yìn ìgbà tí abatipalẹ́ abẹ́lọ́la ni wọ́n bá jẹ́ ti jákàdé àlèyé ké tó bọ̀. Ìyẹn wọn fẹ́ àbẹ̀wò ìjọ ìjẹ́jọ́ bí ẹ̀fẹ́ ẹ̀yọ́ máa tẹ́ àwọn kìnnìkẹ́ni kíní tẹ́. Ìlànà ìlẹ́lẹ́ ọ̀ á sì lè lóka. Ṣùgbọ́n wọ́n dé ìlú wọn sí látara àfàjájà ọ̀gbọ́dọ̀ dé ìṣọ́wọ́ àti ìwúrà. Wúrà ọkùnrin lè lo tí ìnira bá fún un tó ní ìdíwọ́. àríkẹ́ náà wọ́n sọ kábà ìmú ẹ̀kọ́ wọ́n wá fi sílẹ̀ màsí ọba bẹ̀rẹ̀ sí ní rù wọ́n fi wọ́n fi lóde ìdílá ìfọ̀nà dára wọn kọ̀díṣàn lè jẹ́ kí ẹ̀dọ̀ wúrà. ọkùnrin lè ní ìṣòro ṣùgbọ́n kì í súnlẹ̀ kákọ̀rẹ́ ti wá mẹ́yẹn. ìró òde yẹn dé lè tẹ́tù yàtọ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ dáhùn sálá ń sọ wípé àlìkísìmínú yòjá lé àlìkísì ló àlìbátọ̀ pé ìró yẹn wọ́n bá ń yẹ kó tún kékeré o kó tún kílíà wọ́n bẹ̀rẹ̀ pé tún kùdù bá rí ẹ̀ dáadáa fún ilé ti lò wọ́n bá wò kó tún tún náà tọrọ wọn ti rí adájọ́ kó tún kùdù bá rí kó tún ti lò àwọn tó ti dúró àtọwà bí ọ̀rọ̀ wọn. òtítọ́ ọdún ló dé lálẹ́ sí i. sẹ́ni lọ́jọ́ kù lẹ́wọ́ sọ fún wọn ní láàyè ní àdìmọ̀tà ṣe pọ̀ irúfẹ́ ẹni tó ṣe bẹ́ẹ̀ lójú ayé àtẹ́bí lọ́wọ́ ọjọ́ ọlọ́run kọ́ àwọn ní bàjẹ́ àwọn òkú ju kọ́ wà láàrin àwọn àlàyé nígbà tó wà náà ní ni wọ́n ní gbọ́dọ̀ pẹ̀lú bí máa fi hàn nígbà ẹ̀kọ́ láyé ẹjọ́ ìgbà yóò sọ. torí ẹ̀ má lọ lé láàdí o wọ́n sọ fún ìtọ́jú kọ́ lọ lé láàdí. ọkùnrin bẹ́ẹ̀ lè lo lọ́fíńdà ẹ̀rí máa sọ lè lo lọ́fíńdà ọ wà wa nínú ṣàbá ẹni àṣàbá nínú ẹni ní òórùn àti inú lọ́kùnrin lè lò òun lè tó òórùn rẹ̀ tó yẹn ní bí ìlú pé òórùn rẹ̀ lọ́rẹ̀ kọ́lọ̀ rẹ̀ pamọ́ lọ́fíńdà kan dá ọkùnrin lò. èyí bá wáyé kóbìnrin lò tó dáa jù kú òun lè tó tẹnu pé máa kọ́ fi ya rí kòkó wọ́dọ̀ ara lọ́rùn kọ́lọ̀ rẹ̀ lọ́rẹ̀ òórùn rẹ̀ pamọ́ kọ́mi ẹ̀kọ́tò ní ọ̀gbọ́dọ̀ tó lọ́fíìsà ẹ̀rì máa tọ́ lẹ́ka lọ́dún ní bíi tó lọ́fíìsà jáde tọ́ba lọ sí kírun ọlọ́run nígbà ẹ̀rù yẹn tí ó ní lọ́wọ́ ẹ̀rẹ̀ ìjàdába orí tó kéré ní kọjá lára àwọn ẹ̀ka tí wọ́n kúrò àti ìjìyà lára rẹ̀ wọ́n sì kà mọ́lẹ̀ pàṣẹ lóru ọlọ́run wà ní ìgbà ẹ̀rù rẹ̀ ó kí tí tó fi lọ́wọ́ ìwẹ̀ ìjàdába akọ̀gbọ́dọ̀ lọ sí ìjà ẹ̀rù. bákan náà tọ́ba yóò fi ẹ̀wẹ̀. àgbẹ̀rẹ̀ kọ́kọ́dún ló dé láti ká má máa sọ láwọ̀ o. tóbi òní ọba bí wọ́n sọ ọlá ọba jẹ gbogbo ṣe àkọ́kọ́ akọ yóò fi gbogbo ara rẹ̀ oníkẹ́nìkẹ́ lára rẹ̀ torí àwọn obìnrin yìí ló kó gbogbo ara rẹ̀ o pàṣẹ ẹmọ fẹkẹ débò kí ni tẹmí yẹn ẹ kí ni kí ọkẹ tẹ ọ̀rọ̀ ayọ̀ lára ni a Ọlọ́run lọ sọ fún lọ sí ìwádẹ tó fẹ́ sọ lẹ́yìn lẹ́yìn bá sọ yìí gbọ́dọ̀ jọ sọ tó ìfẹ́ tó bá ti wọ báyìí gbogbo àwọn èèyàn jáde wò lè fẹ́ a àbí kẹfẹ obìnrin làwọn eléyìí bákan náà a sọ yìí wọn gbọ́dọ̀ ara rẹ̀ wọn ọgbọ́n ẹ̀ta lẹ́yìn lórí ìtọ́kùnrin tó lọ rẹ̀ kó ló tẹ́lẹ̀ lẹ́nu àtọ̀ yẹn. ó ti gbọ́dọ̀ kú ọgbọ́dọ̀ wá fi owó àdínù sára àtọ̀ yẹn. bákan náà àtọ̀ rẹ̀ ọgbọ́dọ̀ jọ lọ́kùnrin ó ti gbọ́dọ̀ jọ ti kékeré ọgbọ́dọ̀ lágbélé ìfúnú òtútù gbọ́dọ̀ jẹ́ aṣọ tí ó ti pé wọn ò kọ́ yẹn. àwọn náà ń gbé sí lọ́sí sọ̀rọ̀ lápẹẹrẹ bí ẹlẹ́hà kì í di ìlànà ọba ní ilé yàtì ọwọ́ dára pẹ̀lú àtọ́tọ́ ọwọ́ nígbà tó lè fẹ́ wọ́n níbẹ̀ àǹkárá ló wọ́ dà wọ́n wá rẹ̀ sí ìbáàbò àti ìbáàbò náà àti kọ́ọ̀sì àti bàtà ẹ́ẹ́dì yóò tó lè jẹ́ náà kára ẹ́ wọ́n lè dé lóṣù ó ti di wá bí gbogbo yẹn ó ti ọ ti ti ìbò ìwọ lọ lẹ́yìn àbàbí rẹ wò lé. tó nípa bẹ́ẹ̀ èèyàn á sọra fún yẹn àbí kí ẹ̀rọ ọkùnrin kan sọ pé àbí obìnrin ni wọ́n bá ní ni wọ́n bá tẹ̀ wá wọ ọkùnrin bá àtàgbádá àti ìlànà ni wọ́n lè lọ fẹ́yìn ẹni máa sọ rẹ lórí níbi ọdọ ọmọ rẹ ìpínlẹ̀ tó wà lẹ àwọn ìka lọ sí ìdílé ká lọlọ ọmọ ajẹ ti ọkùnrin tó wọ sọ obìnrin àtòkùnrin tó wọ sọ ọkùnrin bẹ́ẹ̀ ni ìwọ tó bá wà tó aṣọ obìnrin tó tó yàgò tó ọkùnrin wípé àdáwọlẹ wo ẹni tí gbàdá sọ́dọ̀ ọkùnrin lẹ́ẹ̀kan aṣọ pé yàgbẹ́ mọ́kùnrin bí àfẹ́ bá wọlé kọjá òdi di yàgbẹ́ rẹ̀ ọlọ́run ní kò bá gbọ́ òní kọ́ ọmọ yóò fi di yàgbẹ́ ìyàtọ̀ ìyàtọ̀ ní tó lè roko ní kíró lórí kọ́dà dà wọlé ìyá ọkùnrin. ẹ wàá lóbi rẹ ẹwẹ ó wàá dá sọ wọlé ẹ sí kọjá ọlọ́run pàṣẹ. ọlọ́run ní sàtẹ́lì àti gbogbo ìyàwó sàtẹ́lì nígbà rí nígbà ìjọba rí nìyí ìdásọwọ́lẹ̀ ni àti ọlọ́run àti ọlọ́run ẹ̀sìn. ọjà lọ́dà o èyí ti bá wọn bá àti múra tẹ́lẹ̀ ní ẹ̀yà wa lè jẹ́ o ó yí mo ní o ti kéré mọ̀ yìí aláwọ̀ ya o àdéhùn ìyá mi ò sọ pé mo dàgbàlagbà mi ò fún kí mọ owó ni òsì lọ́wọ́ sọ òun ní ọ̀bà tó fara bí àwọn ọmọdé lẹ́wọ̀n sọ fún un. ẹ̀yin ní ẹsẹ̀ rẹ ti ń yá mọ̀pá arúgbó ni ẹ ọ̀sẹ̀ ń darẹ̀ láàmú. sọ nípa bẹ́ẹ̀ kó sì lè dasọ wọlé ẹ̀sìn yìí ẹni kọ́ wa nù fani ní ìlú sálámàtà rọ́jà bá kùnà àjà nígbà tó ń sálámàtà láyé bá ní kíkì kan ti ló fún wa ọlọ́run ni ó sì ìbọn kẹta ìbọn yẹn anábẹ̀rẹ̀ mímọ̀ láti àárín ojúkú àárín ojúkú la gbọ́ sábà máa ń dé lẹ́lẹ̀ yóò fi wọ̀ fún yẹn wọlé ibi sọ́ọ̀bì láàbì ìdáwó ti ẹ́ kò sí ìdálùsùn rẹ̀ kílódé òfin ìdálùsùn wọn ní kò lò sọ́ọ̀kì ẹ̀dá fún sí kọ́ọ̀kì ìwà bẹ̀ kò sí mẹ́. tó o bá lò sọ́ọ̀kì o tún fẹ́ di àǹfààní àǹfààní ní ìlú ìdájọ́ sẹ́sù ìbí kọ́ wa ni. òní pé téèyàn bá lo ìbọ̀sẹ̀ bó ti wá nù àdébì sọ̀fọ́ àrùn àti rọ̀jọ̀ lọ́sàn-án tí ẹ ló máa ń sèǹdà àjọ láàrin mẹ́kà àti màdínà lọ́pọ̀lọpọ̀ gbà bọ́ọ̀lù òun ti máa ti pẹ̀lú bọ́ọ̀sì àrùn sọlá níbẹ̀ arìnrìn àjò lè lò fúnjọ́ mẹ́ta ọ̀sẹ̀ àbòrò ẹ̀ tí ò ní bọ̀ tó bá yàgbẹ́ tó bá fi tábà tó sàlùwàlà tó bá dẹ́sẹ̀ àbàdì tó bá tọ̀ tó bá fi tábà tó sàlùwàlà tó bá ti sàlùwàlà tó di ẹsẹ̀ àtẹ̀kùn mi para sàn. ṣùgbọ́n tó bá dára ẹ̀jẹ̀ mẹ́fà ó ti já nìyẹn ayọ̀bọ̀sẹ̀ yẹn yọ sàlùwàlà pé pérépéré pàṣẹ àtúntẹ̀ máa tún tẹ̀lé rà. ni wọ́n wà ó láǹfààní àti ọjọ́ kan pẹ̀lú bọ̀sẹ̀ yẹn pẹ̀lú wípé ya só ni èyí tá a bá ní ya só ọ̀rọ̀ ti ó dà sí ìyẹn. à ń sọ̀rọ̀ láti sọ̀rọ̀ ìyá wọn ya pípì ẹ sọ̀rọ̀ ayébẹ̀ láti ya ọ̀rọ̀ ti kó parun parun tó ṣáájú rẹ̀. ó ya só wọn ní kí ló dé olóhùn ya só ni kí lè á fẹ́ lọ sí olóhùn fẹ́ lọ só yẹn dà sí. دين بين الإحرام والتفريق ẹsùn mẹ láàrin àti èso àti èso a gbọ́dọ̀ sàti èso àti gbọ́dọ̀ kékeré o kàkó gbọ́dọ̀ sàti èso. so nípa bẹ́ẹ̀ obìnrin máa dá sọ́wọ́ lẹ̀ àgùntàn láàrin pé àfọwọ́ kẹ́ àtúnṣe kéde ìgbọ́n kẹ́ àfìfà àtúnṣe kókó jù bẹ́ẹ̀ lọ. wọ́n fi ẹ̀ bá sọ ẹ gbọ́dọ̀ wọ ẹ. ìbéèrè bíi ti máa ń ta ọ́ ta tẹ̀ lọ́pọ̀lọpọ̀ yìí máa ń béèrè pé yóò máa fi kó bẹ́ẹ̀ wọ́n ti tètè rí lọ́dọ̀ ìṣọ̀lọ́ ìṣọ̀lọ́ wa. Ibi tọ́ba wa ń dálẹ̀ bẹ́ẹ̀ tí gbogbo àwọn tí wọ́n yóò fún ẹrẹ́ tí wọ́n ti fẹ́ tí wọ́n ti pàdé tí wọ́n ti gbogbo ẹ̀ ní ìdọ̀tí tí ò ní ìjọlọ́ òní. tọ́ba kò láàyè ìdọ̀tí tí ò ní fi àyè ìtọ́kọ́ فبرجع امرأة مما لأشهر ولد أبي صبر على يوم wọ́n fi ẹ̀rẹ́ kò sọ̀rọ̀ mẹ́ tí wọ́n bá ti lè lo má fẹ́ gbé ewu yẹn má ta. ọ̀gbẹ́sẹ̀ ló ní máa bàjẹ́ nítorí awẹ́wà. kò ṣe rere kó tún mẹ́nu sádà rere yẹn má bàjẹ́ pápáká ni. ẹ̀rọ àwọn kẹ́kẹ́ ọ̀gá wọ́n bẹ̀rẹ̀ sí ní fi àwọn kàdí sáwàdà ìpè ah ìjẹ́wò ni wọ́n tọ́ba sì ti jà lè jà ah ẹnì kan gbọ́rọ̀ yóò rí i ń dán sọ yìí sọ fún àná yìí sọ̀tọ̀ bọ́ ó wí fún báyìí láàrin ìgbà yẹn báyà ti sọ̀ kalẹ̀ yìí ọlọ́run ti kúlẹ̀ ádùn náà wà áyà ti wọ̀rọ̀ sórí ìgbà yẹn. لا تعتذروا والحق لا يرضى ṣe ọlọ́run àwọn aya rẹ̀ àwọn sábẹ́ẹ̀lì yẹn òjíṣẹ́ rẹ̀ ẹ wá fi wọ́n sáwẹ́ wa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lẹni tó pọ̀ sí àwọn sáájú tó pọ̀ sí àtẹ́jú ó fi wọ́n sáwẹ́ wa. àlejò ìjà ìdí kí ẹ máa bẹ̀rẹ̀ péré ọwọ́ àtúntò ọ̀kẹ́ tó bẹ́ẹ̀ kí ló fi lọ́wọ́ àfẹ́ ìsìlámù nínú tó fi bá ìsìlámù jẹ́mọ́ ìrànwọ́ yìí kó o ṣe rere ẹni tó ṣe rere tó fẹnu sáta rẹ̀ nítorí ẹ̀kọ́ fẹmọtò tó yọ ẹlẹ́nu. ọlọ́run láti àtẹ̀lé ẹ má láwùjọ àti ẹ ń ta ẹni gbàgbọ́ lẹ́yìn gbàgbọ́ ìrẹ̀ ẹni tẹ́lẹ̀. ọmọ yẹn wípé ká sọ gbálẹ̀ ẹ̀sìn ní kẹ́yìn àwa ẹ̀sìn ní. àwa lè máa fojú gbálẹ̀ kàn yín nígbà tá a wà ní kékeré ẹsẹ̀ yìí pẹ̀lú ìròyìn yẹn lẹ́rù ṣùgbọ́n balẹ̀ islam náà mọ̀ dáadáa sọ nípa bẹ́ẹ̀ náà sọ tètè ti gbọ́dọ̀ fi ìdìbò ti gbọ́dọ̀ fi ìdìbò. àwọn alọ́wọ́ tó kókó ní àbálọ̀ àwọn bàtà gíga gba ẹni lọ sọ̀rọ̀ nínú kàtọ́ máa fi ẹni lọ nínú àgbèrè òsì tí wúlò ti di ọdún náà láti fi ìlànà ọkùnrin náà nínú kàtọ́ àgbẹ̀dọ̀ sọ̀rọ̀ àwọn ọdún bá dé báyìí àwọn aládàáda àti ẹran wáyé nínú ẹ ẹgbẹ́ tí wọ́n lè wọ́n ká ìlú wọn wọn lọ kọ ẹ kí ló ń tẹ̀lé ọdún lórí àtìlú alẹ́ ọdún kọ̀ọ̀la kọ́dà wọ́n ṣe ní ìjọ kẹ̀kẹ́ ẹjọ́ tó àbájú lè lé àyè lé àyè àwọn kárí àwọn àdúgbò ní ẹwọ́n orí àwọn pẹ̀lú ọ̀rọ̀ náà wọ́n tún fáwọn ìlú rà á. Tọ́lá ọ̀sán yóò wọlé lẹ́sẹ̀ wọ́n yẹ ìṣẹ́lẹ̀ láti ní ìlú rà. Wọ́n wà ní àwọn ẹgbẹ́ tó kọ́ máa lọ láti ìkàdé orí ní àtúntà náà lórí. Orí náà tún fèrè bẹ̀. Tọ́lù ìlànà ń ta ti arọ́ bẹ̀. Haram. àwọn àgbàdo máa lọ bá lọ gbọ́rọ̀ táwọn kan gbọ́ pé kí ni àtàlù tó bá dé tòṣe sórí ẹ fún ọ̀fẹ́lẹ̀ wọlé ìdájúwájú àti ọdún ọdún ọ̀la wọn ò sì tó kó bọ̀ fún adìyẹ rẹ arábìnrin gbogbo àwọn ọmọ ìgbẹ́rọ̀ pátá gbogbo ọlọ́wọ́ lẹ́nu àtẹ́lẹ̀ mọ̀mọ́lẹ́ àbùkàtìkà mọ̀mọ́sáfẹ́ lọ́sàkàtà rọ̀jùlọ̀ ọ̀pọ̀ àtẹ̀jẹ̀níyà gbogbo ọdún ọ̀bẹ náà tẹ́lẹ̀. kódà tó gbọ́ ní ìgbà púpọ̀ tẹ́lẹ̀ tí máa ń ṣe orí ìgbòho yìí. kódà níjọ́ ta bá yóò ṣe ìyàwó tí bá ní ká bá ìyàwó ìjà ní tààrà mi sọ pé àgbèrè ẹ náà ọyá náà fún yíyí ìkàlà fẹ́ wá ó lè rí ẹ àwọn ilé ìgbẹ́ ní ẹni ìkàbíyì làwọn kọ ìrọ̀lẹ́ ìpàkúra yẹn kẹ́kẹ́ náà ni wọ́n bá ti gbé àti ìlú àti ìlànà ìlú ẹ̀ tó ní wọ́n padà kó àwọn aláfẹ́wò fẹ́ tí wọ́n jọ ń fẹ́ wọ́n síra báyìí tí wọ́n jọ máa dọ́ra ẹ̀fẹ́ ìṣẹ́ wò wọ́n níwájú ká láàbá kọjá làwọn rí téèyàn bá fẹ́ yà aláṣẹ́wó ọ̀nà tó lè gbàdá aláṣẹ́wó ló gbódò lórí bí bá ti kọ́ ya tó lè jìnnà ẹni má gbàgbé ọlọ́run tó ń pa àgbẹ̀ ọlọ́run ọ̀la ẹ̀kọ́ òdìnà ẹ̀dá òdìnà ẹ̀fà ìjàmbá ọ̀tá afẹ́síra ìbàjẹ́ láti rí ẹ má ti tò díẹ̀ àti tò díẹ̀ ni kí ẹ má lọ kọ́ ni wọ́n lè bá àwọn obìnrin láì kìí gẹ́gẹ́ rẹ̀ wọ́n á kọ́ lórí ẹ̀ mọ́ ẹ tó á dáhùn ìjà ẹ tó láwọn ọmọ tó láwùjẹ àwọn obìnrin wọ́n lù lẹ́yìn àwọn ìyàwó ní ọmọ àfẹ́wọ́ ní ọmọ àti حرام àgbọ̀dọ̀ lọ àgbọ̀dọ̀ lọ àgbẹ̀dọ̀ kò jẹ́ ní wàá gba ìrọ́jú o pèrè láàyè ti sọ ìyàwó alájọ tó hàjí mo máa jẹ́ ibi. gbogbo àwọn ẹni tẹ́lẹ̀ lọ sí ní àwọn láàmú. sábàbí òun ló àwọn àlùjọ ọdún láì tiẹ̀ pọ̀ jù orin àti ìkèrè bẹ́ẹ̀ máa ń gbọ́ ni wọ́n ní bẹ̀rẹ̀ ìdílé ọ̀ ẹ̀ẹ́dì ẹni bẹ́ẹ̀ bá gbé lọ sọ́dọ̀ wọn tó bá tó jẹ̀ náà wọ́n sọ fún yíyẹ lò wọ́n láwọn ọ̀rọ̀ dá sọ fún yín sẹ́yìn tẹ bá dé rédíò tó lù bèrè sí lù ẹ ṣe kó lulẹ o níbẹ̀ ẹ̀kọ́ ti ní yóò ní gbádùn o tọ́lá àkùgbọ́dọ̀ gbọ́ ká tó wá tọ́jú àwọn tí wọ́n kọ́kọ́ jó gẹ́gẹ́ alára ní ìbèrè ni wọ́n àwọn yẹn gbọ́dọ̀ bá lè lù ú gbọ́dọ̀ bá lè rí yú nìyí wọ́n máa ṣe ògèdè ṣe màálù gẹ́gẹ́ bí màálù màálù yẹn ìtẹ́ ló fi ṣe ẹmọ kìíní òṣè bá fi ṣe kókó rí yẹn ọwọ́ àfi ṣe gbogbo inú rẹ̀ ẹ́mpì ni kò sí fẹ́tẹ́ mẹ́ ó ṣe òsíkúrọ̀ ó ṣe òṣèlú màálù làwọn yẹn wá tóbi dáadáa bí irú màálù ń tẹ́jú ẹni rà nínú ọ̀rẹ́ ta oṣù lápẹ̀rẹ̀ wo bí ó ti lò. ìgbà tá a fẹ́ ní ìlú àárín ọ̀rọ̀ ọ̀rẹ́ rà wọ́n wá rí tọ́lọ́wọ́ bá tù tọ́lọ́wọ́ bá sọ̀rọ̀ kó ló ti kó dé àwọn ìsirahí ló bá bá ti lù bá fún wọn lọ́gbọ̀n oṣù kìíní ojú ti di màálù ọwọ́ afún akẹ́kọ̀ọ́ wa fẹ́ síkùrọ̀ yìí. sẹ́mo yìí láti ẹwọ kí fọrẹsì dání kí yẹn lu òkèsí bẹ̀rẹ̀ kó lu ìparí kọ fásitì kó ló lè yọ kọ́kọ́ sọ òwe yẹn á sọ rẹ pamọ́ tọba yẹn yọ àgbè jáde yọ àfẹ máa jáde báyìí màálù yẹn wà lóṣù bẹ́ẹ̀ tí wọn gbọ́ òbí yẹn bá ti ṣe abẹ́kùsì fún ọ báyìí yọ àdúrú yọ kọ́kọ́ rẹ tọba ti ṣe báyìí yọ àdúrú ah.

ẹ̀ẹ́dẹ̀ máa rí àti wèrè lára ẹni tó jó ìwọ wo olókèrè ń gbórí ìwò gbọ́ ọkàn máa rí sẹ́wọ̀n kọ́ máa dráì máa dráì olókèrè ń bẹ̀ à wọ́n kẹ́ wo báwo wo ti wo wọ́n kọ́ pẹ̀lú ká nígbà yà wà sí wáyé sí wáyé nígbà ìka kejì kí kọ̀ sí bá sọ méjì mo ti kú náà ẹ tó bá tẹ bá jìnà sí yẹn òní wò ní gbòòrò yẹn òní gbọ́ ìyẹn sì mọ̀ ẹ mọ̀ fún yẹn lè sáré gbòòrò mọ́lẹ̀ kó ké sáwọn ará ni ìdílé ẹ̀dá kúrò ìyẹn bá yọ ẹ̀kọ́ láti lágbàjá yá kúrò ó ní yẹ ó ní tó kúrò nípa ilé ìlú òkè ẹ̀rọ ní ìtàlọ́sọ́lẹ̀ ìbàdàn wọn lọ bá ní ilé àti ìlú rẹ̀ làwọn àtàkùnkùn olùdí ìyẹn lè fi èrè pẹ̀lú tẹ orin sáájú tó dòrò nínú rẹ̀ yẹn. ẹnìkan bá lóun ní kátà lọ́wọ́ ọ̀yà oníwèrè ogun ẹni má dáhùn sọ kẹ̀kẹ́ ní àjò tó fi díẹ̀ díẹ̀ yọrọ àbá rọ́dọ̀ wẹ́rẹ́. ṣùgbọ́n orí wọ́n fi bá àwọn ọmọ ọ̀fẹ́ mi. káàdì rẹ̀ ní ìṣẹ́jú bíi márùn-ún àti tẹ̀síwẹ́lò ó lọ fún ìyàtọ̀ wèrè ti dára sotori bẹ́ẹ̀ àgbẹ̀rọ̀ sọ́kọ́ dúró ní làǹdè láwọn abẹ́rẹ́ sí lọ sí kí lọ a máa lọ dáì a bá máa lọ dúró. àgbẹ̀rọ̀ máa lọ wò kú àwọn kéde láwọn kéré ẹlòmíì lọ yá kẹsẹ̀ sí lọ́lọ́ la lọ́wọ́ máa lọ wò lọ àwọn aláṣẹ́wó lọ́ máa lọ wò wọn. ìbàjẹ́ àtibọ́dọ̀ sọ́ra àwọn oníkẹ́ fẹ̀dà àtibọ́dọ̀ rẹ̀ lọ́yìn pé ọjọ́ ọ̀la fẹ́ẹ́ yí bẹ̀rẹ̀ bá ti léyà máa rí sílẹ̀ máa tẹ ọlọ́run dáadáa orí kúrú ni o àsìkò níyẹn fi lórí inú yẹn fi lórí inú yẹn fi yẹn. ọtí ẹlẹ́ni tó mú sí o lọ́sẹ̀ tó mú sùn nínú. káàdì sọ fún wa àyà wa ń ní àǹfààní tó mẹ́rin ọdún ní ìrànlá sí lẹ́sẹ̀. ṣùgbọ́n àyà yẹn kọ̀ á ti ra ìlànà ìyá mi sáà. àwa ti máa lọ́ọ́ kà fẹ́ tọ́ fẹ́ fẹ́ síláwù.

ẹni ọba kò sí láyé kò ní mọ ọdún tí ipa yẹn nílò tó yà ọtí ayé tẹ máa ń pa yẹn ẹni ọba tẹ kò sí láyé àlùkáwà ni ọlọ́run ọba sùpánù ọ̀sàárà òun ayé ṣéyàwó mi wọ́n yìí ọlọ́run fún ẹni yẹn mo ní sínú ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ òróró ara àwọn ẹni òun lọ́lọ́sìn máa mú nígbà tó yà lọ sí àwọn nínú rẹ̀ torí bẹ́ẹ̀ ká sọ̀rọ̀ àpọ̀jù kò sí sáwẹ̀ lọ́la kódà bí sọlágbàlà yìí pé ọjọ́ ọ̀la àti àyẹ̀wò tẹ̀sílẹ̀ àtọ́jọ́ mẹ́ta lẹ́yìn ìlera àyẹ̀wò àtìlẹ̀ wọ́ṣọ́ rẹ̀ fẹ́ ọjọ́ jíjẹ mi wòlú káàbà jẹun káàbà wá jẹun ẹ̀rí nínú dáadáa tó wà nínú láwọn tí òfin fẹ́ẹ̀sì ní ìṣẹ́ ìṣèjáde jù ẹ́ lẹ̀ kò ní wáàdì rẹ̀ wò check and balance ọwọ́ àmì islam ọlọ́run kúlù wẹ̀sọ̀rọ̀bù wọ̀lá níṣẹ́ ọ̀sọ̀ fún òkú sí alihamudulilayi àwọn tí ìlẹ̀ lò ọwọ́ àlọ́ fi omi bíi máàkì náà wọ́n ní kí ló dé tọ́lá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lẹ́rẹ́ náà sọ fún àlè jẹ yẹn ọlọ́run lọ́mọdé ọdún tó fẹ́rẹ́ fẹ́ẹ́ fẹ́ yìí. àdúrà wa ọlọ́run tó fẹ́rẹ́ àwọn èèyàn fẹ́rẹ́ tó wọ̀ láti gbòòrò wọn wá fẹ́rẹ́ wá sọ́dọ̀ yìí ọjà ìbílí méjì láàárọ̀ mẹ́ta lọ́sàn márùn lálẹ́ tí èyí jẹ́ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ọlọ́run tó gbòòrò wá sọ̀rọ̀ wó wọn là wó wọn là ọlọ́run ní kẹta àwọn ìjọba ní orí yọ tó ń bà tó. àìsí fíjà nínú ọdún àwọn ọ̀gá wọn ti lé ní fúnra wọn ilé ya wọn bá gbà ní wọn bá wọn kára wọn lága àtúntò táwọn ìṣẹ̀lẹ̀ ń lórí ní làwọn fẹ́ lórí lórí yẹn. wọ́n wà nínú kàdé sí abdullahi ibn masoud lọ́dún lọ́wọ́ ọ̀gá láàyè. ìgbìyànjú ìjáde kó tó tẹ̀ láti ọlọ́run ọ̀kìtà ló kó kó kó bá bára wọn jà àìdìgbàgbọ́ ni iṣẹ́ àìdìgbàgbọ́ ni. bákan náà tíyẹn bá ń ta òun tẹ́lẹ̀ ọjọ́ ọ̀la ìkọ̀ yẹn ká ta òun káṣí ẹ̀dínkọ̀ yẹn kí yẹn máa ta òun rárá torí ẹ̀kẹ́ lára àwọn ìṣẹ̀lẹ̀ làwọn làwọn wà ọlọ́run ti pọ̀ fún wa ní ká ṣe rere pẹ̀lú àwọn èèyàn. àti fáwọn yẹn kàtà àwọn yẹn bákan náà a gbọ́dọ̀ fi ọjọ́ ọ̀la àtàwọn ọjọ́ tó tẹ̀lé káwa fi fi ọjọ́ tó àbàfi lẹ̀ mọ́. àwọn tí wọn ká ọmọ ọ̀gá àdìgbò yìí ń fi bàbá wa sí. àdéhùn ni àwọn máa ń fi tó ti pé máa ń bàbá tí fi ń pẹrẹ àwọn ẹni tó àsìkò tó wọn tóbi ti tó màá lè tó pẹ̀lú àkókò tó wọn tóbi ọ̀rọ̀ wọn yá ní ìlú àgbà ẹ̀gbọ́n bá a kó di ọgbà ọdún ọgbà tó àti ọgbà tó ṣàkóso. Thank you. ẹ kò sí kẹkẹ lórí ẹni tí ọmọ fún bá fẹ wọn kẹ máa lóde wọn yà wọn kulẹ rẹ lẹnu tọwọ dẹ tó tiẹ fún bí láti jọ sí èyí jà kìkì wọn tí ó sì di ìgbà dábà tó láti rà yìí lọ́la wọn bá rí ẹni yé sọ irúfẹ́ nìyẹn òṣèré wà lára kẹkẹ lọ́rọ̀ lẹ́sílẹ̀ ìfowópamọ́ tó ṣẹlẹ̀ tó bẹ̀rẹ̀ ọlọ́run ká àbájá àbájá ìdí èyí ló ń sọ̀rọ̀ tó ń sọ̀rọ̀ ló máa ń sọ pé nígbà tí wọ́n ń gbà kí ní òye àwọn ọ̀dọ́ àbẹ̀ lórí ìgbà tó ń sọ̀rọ̀ kò ní ìlú àwọn ẹ̀kọ́ tó ń lò bí àgbo ń tẹ̀lé lára tó ń tẹ̀lé tó bá tẹ̀ ní ìgbà tó ń tẹ̀lé fún wa. òun náà máa ń kí ní ẹ̀ ọ̀kẹ́ ẹ̀ ní ìṣẹ́ ìṣẹ́ àti ìṣúná náà sáà pẹ̀lú pàdé ti sọ́kọ̀ mọ́ àdúgbò ẹni máa ti kọ́ lọ àdàbò mọ́ fúra ẹ̀. Bísí ọlọ́run ní nínú ẹ̀ka ìṣẹ́ fi hikma nínú ìwáyà mi ní hikma ní ọkọ́ ó wà nínú orí orí yẹn ò ní orí mi. Irú èyí tí àwọn àtàn ìgbà rẹ̀ rọ̀jọ̀ wọ́n kàrà á sọ́jẹ́ sáàtì òṣìṣẹ́ ọlọ́run tó máa ń lò ó yẹ ọyá bá lọ fún àwọn kèfèrí gbórí fún wọn kọ́lá àwọn yẹn sí fún islam ẹni tí bá ń fún islam wọ́n bá jẹ́ pàdé sí ní ìyá ayé fún islam ìyá ayé ìjàdé bí gbòrògbó tí ewu ẹnìkẹ́ bá ń pẹ́ àwọn àfa àdébí kí ni ṣe yẹn ó ń tẹ àdébí ni ó ń tẹ àfa súnmẹ̀ ó wá ń tẹ àdébí ni ó ń tọ̀ fún ẹ̀fà ọ̀rọ̀ fàwa aláwọ̀ ẹ̀dúgbò pé wọ́n fi orin wọ́n fi ń sọ̀rọ̀ àyà sànẹ́ni fàyín lè jìbìrì làwọn jìbìrì wà pẹ̀lú ẹ̀. tó nípa bẹ́ẹ̀ irú orin yẹn kò sábà ń tẹ̀sí ààbò orin bẹ́ẹ̀ orin ebì ni òun náà ìdíyẹn lè kọ́ ó lè jẹ́ yorùbá torí tó kó orin gbogbo àwọn ẹni yẹn jẹ́ tí wọ́n bá ti sọ̀rọ̀ bàtà wọ́n sọ̀rọ̀ aṣẹ́wó wọ́n sọ̀rọ̀ ọ̀dọ́kọ wọ́n sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ bàjẹ́ nǹkan yẹn níbọn púpọ̀ wọ́n sọ̀rọ̀ ẹ̀kọ́ àbọ̀rọ̀ ìwúrẹ́ ti àwọn àgbàtì ìdáni rọ̀jò lọ́sàn án na wọ́n máa ń tẹ̀lé ojú ayé rẹ̀ àti àfáwọn àtọ́lá ìsọ̀rọ̀ wa lórí ni wọ́n máa ń tẹ̀ rọ̀jò lọ́sàn án ni ni àfáwọn káfíń ìlú ayé rọ̀jò lọ́sàn án ilé làwọn náà máa ń ayé bá rẹ̀ tó ní irú ni àfẹ̀rẹ̀ àti àánú ayé àwọn èèyàn máa ṣe ìná wọn máa sí lẹ́tọ̀ aṣọ sílíkì aṣọ ẹ̀rẹ́ wọn máa sí lẹ́tọ̀ bákan náà wọn lè fàyín náà aṣọ́lù sọ irú orin wọn bá ti ní àwọn ìpele àlùkò ìlú àtàlìkà àlùkò irú orin ẹni àárọ̀ wọn bá ní ìlú bàbá àti ilé àwùjá bàbá àti ilé ìlú bàbá àti ilé ìlú àti ilé ìlú àti ilé ìlú tọ́lú orin kéwù tẹ̀wé yẹn náà ìgbọ́kúnlọ́lé wa bẹ́ẹ̀ o yóò kéwù ẹ wọ́n múlò pé ẹ wò lọ fún pé òun lọ wọlé lóbìnrin náà orin ló láwọn àgbègbè bìbì ọ̀yá wọn ká ká lẹ́sìn ọ̀dọ̀ ìjọba kíjọba wọn bẹ̀rẹ̀ ìgbà tí wọ́n láti náà lé wọ̀nyí lálẹ́ èsì láti àwọn orin yẹn ẹ ti fi fún ìgbógbó àwọn kẹ ẹ ọjọ́ ti wúwo ilé ìlẹ̀ ilé tí obìnrin yẹn lọ pé kí ló wá bá òun lórí orí ìṣòro lọ́wọ́ wọlé kìí ọlọ́run ní ká fún ìyẹn lẹ́sẹ̀rẹ̀ àìní iye ẹni tó lóyún tóun ti kọlù àìní iye adílé kan tóun ti kọlù ẹwù tọ́kùtọ̀ àìní iye tí tọ́mọ lẹ́yìn tóun ti kọlù. wọ́n ní wọ́n fi ti lókè ẹ̀ ọ̀la kọ́ ti tààrọ̀ ọdún fún ọ̀rọ̀ ẹ̀rín aláìsà àlùkà náà ti ti mọ ọ̀rẹ́ àìní iye irú ẹ̀ kí ló ti yẹ láti lójú sẹ́gbẹ́ kẹjẹrẹ ẹni ó lóyún mo ti kọlù kéwù ló sọ pé ká ẹgbẹ́ ọ̀rọ̀ kí lọ́rọ̀ tó wà lẹ́yìn kí ni wọn ló sọ sínú ẹ̀ àìní ẹni olóyè òun ti kọ́ lu ẹni ọlọ́mọ náà òun ti kọ́ òun gbà láti kọ́ mọ fóònù onígbé lọ́wọ́ wọn lè dá wọn bàgà àdìrẹ kàlẹ́ fi há sọ́ra àbá àti ìdààmú wọn ní kọ́mọ bá ń ké báyìí yọ kẹ ọ̀rọ̀ ayé ẹgbẹ́ kẹtù ẹgbẹ́ kẹtù rẹ lọ́dọ̀ àwọn táwọn kúrò táwọn táwọn bá táwọn lọ ẹni tí sọkúsọ gbà kódò bàbá rẹ ó jẹ́ kéde ó dẹ̀ fi dàáta yìí kọ́mọkọ́mọ lélẹ̀ yèmẹ̀ rí ni wọ́n onígbà yẹn bí sọ̀rọ̀ sí kúbà yẹ kọ́ máa jáde lẹ́nu rẹ̀ lẹ́yìn wọ́n fi ẹ̀yìn sọ̀rọ̀ orin tí yẹn tí yẹn tí ìlú tọ́lù ìyẹn gan yẹn wọ́n bá dún yẹn wí Yorùbá ó dẹ̀ ní mọ́nà yẹn lé kékeré ọ̀ yẹn lé ẹ̀wọ̀n máa ń dá bí ọ owó ni wọ́n rí lọ́dọ̀ rẹ ni wọ́n fẹ́ báyìí wọ́n òkèlè ni wọ́n rí lọ́dọ̀ rẹ ni wọ́n fẹ́ kò ní bẹ̀. tọrọ bá ti àbúrò tọrọ ìlúgà wọ́n gbá fi wọ àfiwọ́ ó sókè o fẹ́fẹ́ lára yẹn tẹ̀ ọ́ òdòdó orí ewì ni ó ń sọ̀rọ̀ àlùkìyàmọ̀ fún ìyàrá. mo rẹ́ gẹ́gẹ́ torí èyí bá sọ sálánsálà yìí lẹ́nu ní sẹ́mi náà ṣe ìrí ọgbọ́n wà fẹ́ àdínkù mẹ́fẹ́ bóòlù yìí ṣe dá tó ní ìlà lùlù báyìí tàbí ti gbélù ọba di adé ọ̀la ń fi ọ̀ sàgbàgbà sàgbàgbà tí wọ́n nígbà tí ó ti bọ́ bẹ́ẹ̀ ni ó ti dà fún yàrá wí ni wọ́n bá jẹ ìbéèrè wọn ṣe ti kejì yẹn náà ó ti fẹ́ gbàgbé ọ̀rọ̀ ẹni ọba ti fẹ́ lórí tó wá ti tọ́ afáwọn àbúrò ẹ̀ lọ́wọ́ àwọn àtẹ̀kùn àmọ́lé ìlú làwọn rọ̀jẹ̀ rọ̀bù làwọn. ìgbà tí wọ́n lọ sáà nẹ́bí sọ̀rọ̀ àlá láti tẹ̀lé à tètè ní ètè ẹ̀rọ gbà pẹ́ lọ́wọ́ tẹ̀sẹ̀ ní kóòtù ní bẹ́ẹ̀rù bàbá tẹ̀lé. wọ́n fẹ́ fún àdéhùn sára lọ́wọ́ àdéhùn ti gbọ́wọ́ lẹ̀ tọ́yá bọ́wọ́ wà bó ti káwọ́ bó nìyẹn. ọjọ́ ọlọ́run ti kí ló dé lọ́ọ́ ìjọ ọlọ́pàá ẹ̀ka ọ̀hún tó bá jẹ fún ní pé islam ti ń pè tí ó bá ṣe lórí tí ó ṣe tọ́lọ́wọ̀n ti ní à ìjọ ọlọ́wọ̀n ti mẹ́ta alìsìláàmù yà nínú máa ọ̀sán ìyá lóru. níyẹn bá ti di kùsùn gbogbo òní káàtó tó ṣe tẹ́lẹ̀ ọlọ́pàá parẹ́. bó bí níyẹn bá ti di kùsùn gbogbo dáadáa tó ṣe tẹ́lẹ̀ ọlọ́pàá parẹ́ ọba àti ọba ti tóbi ó dẹ̀ tó ra ọlọ́pàá àti alẹ́ mú nígbà tí wọn kò ní mú olóró ara ẹni tó wọ̀ náà àwọn ìṣòro náà. àwọn ẹsìn ẹsìn wọn lè fi wá fáyà lùbáàdì kan ní ọ̀tá rẹ̀ àgbà nílé yẹn. ní ẹ̀ lágbára gan ilé ìlú ṣe wọ́dúwé wọ́dúwé wọ́dúwé yàá fi yàá fi fifty thousand lójoojúmọ́ torí wọn tún ha tó wúyẹ kọ̀ọ̀hán tóró ti di àyà yá sí yẹ kọ̀ọ̀hán tí èyẹ gẹ lójú lágbára sí yẹ tí ẹsẹ tó ti tàwọn ọ̀daràn yòókù lọ tọwọ pé tí wọn ní ìlànà bẹ́ẹ̀ nìyẹn wípé ti tàwọn ẹsẹ àpò ní àyà ti tẹ máa ń fà ní wọn láì bí bẹ́ẹ̀ tẹ lẹ́yìn alájà àgbáyà. Àlàó lẹ jẹ́ra àlà kàtà jẹ́ra tí wọ́n jọba wá jẹ́ra oríṣiríṣi láàárọ̀ tó ń tí ẹ̀jẹ̀ ló tún burú oṣù lé oṣù lé gbogbo àwọn ìgbà ńlá láti jẹ lọ pé ó tún wá dé fún àgbà yìí tó adam pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run bá sàn ó gbé bẹ̀rẹ̀ lẹ̀ ó dúró bẹ̀rẹ̀ lọ ó lè fi ẹ̀kú láti ẹ̀kú láti olórí láti wọ́n láwọn kan fẹ́ fi pa ìléyà nílẹ̀ àwùjọ á kọ̀tọ̀ kọ̀tọ̀ làkúmẹ̀dì tàbí màálù tàbátò tàbí ewúrẹ́ nílẹ̀ ìgboro náà.

ẹni. Ah, ọ̀rọ̀ náà ni náà ó sì ní kíkẹ́ ìyẹn ìwé lọ́wọ́ náà sara ara wà ara níyẹn láti rẹ̀ ẹ̀rú lọ́wọ́ ọlọ́wọ́ ọ̀la láàrin àwọn olùdarí ọdún lẹ́kọ̀ọ́ ẹ̀dá wà ní. ọjà wà lọ́sọ̀ọ̀sọ̀ tí ò jọra wọn. nítorí pé sàdámù sàdámù máa sọ̀rọ̀ ìṣúná ọ̀sọ̀ pé kókò lè ṣúná wàá ní kí lára àkúndé mọ̀tẹ́lẹ̀ mọ̀tẹ́lẹ̀ ọ̀sán pé tó bá bọ́ sí ọjọ́ yín ẹ má ṣe kéré o ẹ bá wẹ̀ mọ́. ọ̀rọ̀ bó ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ìwẹ̀ yín ká tó wá sọ ìwẹ̀ ìjàlábà ó dáa sí wà fún wọn ní ìwẹ̀ kọ̀ọ̀kan ìyẹn wọ́n dáa wẹ̀ ṣùgbọ́n wọn bọ́ dáadáa láàrín àwọn àìlẹ́ bí ìyẹn bá wẹ̀ ọ̀kan bẹ́ẹ̀ bàbá yóò lọ bí àtúntò ra wà sọ ó tẹ́tẹ́ ọ̀dọ́rọ̀ ìsàn ó lè ṣe bí kàtà àmọ́ gbàlẹ́ òyà kí ẹ bá wọ ẹ̀ ọ̀nà àwọn olùdókòwò tọ́lọ̀ ọ̀dà àmọ́ gbàlẹ́ ọjọ́ rẹ̀. èyàn sùn ọ̀la làwọn arìnrìn ọmọkùnrin lára rẹ̀ ọjọ́ rẹ̀ ètò ìgbà tí ẹ bá kó ní ìlú náà ìyẹn wọ̀ ìdí mẹ́fà náà. Thank you. ẹsẹ̀ wà fẹ́ẹ́ ní ojú dáhùn ẹ̀kọ́ láti bẹ̀rẹ̀ rẹ̀ ìyá tọ́ba tó wá gba ọ̀rọ̀ náà sí i yóò tó wá gba lágbà pé ẹsẹ̀ rẹ̀ ọdún méjì ìlú rẹ̀ tó náà bá rẹ̀ ọdún yìí abẹ́ ọdún tó ti lọ láti lọ bá rẹ̀ lọ́wọ́. Thank you tí ìwọ̀n náà ti fi ọ̀hún ní àti tó máa ń lo ìgbàlódé lórí ayé. wọ́n ní bí ẹ bá jọ lásìkò sàkóòrò kọ́ sọrí òun tẹ̀ kò lè fún jẹ nínú ìlú àwọn òṣèlú tí ìjọ bá padà fẹ́lẹ̀. sàkóòrò bí ẹ bá ti tó ní yẹn lára gẹ lẹ́yìn tí èsì lè jẹ ìwé ètò ìdàgbàsókè wọ́n ti bá kùsùn lọ́dún náà ṣe òun ìjọba ti lọ́ọ́ tó ìléyà òní jẹun tọ́ba Thank you. Ah, ọ̀rọ̀ ládà ẹ̀rí lè sọ̀rọ̀ parẹ̀ ṣùgbọ́n ọ̀tọ̀ lè já o. Nígbà tí fẹ́ wọ́n mọ̀ sọ́mù kẹ́kọ́ jẹ́ tẹ́tẹ́ gan-an, èyẹ́ sì máa fi ilẹ̀ sọ̀rọ̀ lórí ìlú. Ṣùgbọ́n ládà ẹ̀rí ti mọ̀ pẹ̀lú ìlú láti láti yọ ọmọ parẹ̀. Ẹni tó kẹrin ló ní wọ́n ti máa jẹ̀bù tó kọjá tó kọ̀ tọ́wọ́ bá ti lẹ́rẹ̀ lọ́pa tọ́ba kẹ́nu lórí ìsẹ̀mí ẹlẹ́ni tí ọba padà kí wọ́n kọ́ ìgbà pa ẹ̀. wàhálẹ́kùn sọ̀rọ̀ àwọn ọ̀yà payẹ̀payẹ̀ ẹ má dá wò sílà kẹ́mbẹ́ sí ọ̀kẹ́ náà àwọn àfa kọ àfa àtọwọ́ akọ sílà yẹn tó lòlò kí ló pé kọsíra yẹn ó ní kọ́lá ṣẹ́yìnkù ṣéèkù sọ ọ̀sán pọ́lọ́kù sọ ọ̀sán pàṣẹ ilé ẹsẹ̀ bọ̀ ló ń ṣéèkù sọ nítorí kàlẹ́ ẹnu kọ́lá lọ́wọ́ kọ́lá lọ́wọ́ kọ́lá sọ̀hábà lẹ́yìn tàbí tẹ́wọ́ pé ẹ̀wọ̀n ti jẹ́ mọ́ òun ni ọlọ́run sọ̀rọ̀ àmẹ́sì lọ lọ. àbá àtàwọn akékeré yẹn wọ́n sọ lọ́dọ̀ ní kíra wọ́n ní kọ́ ra ṣẹ́yìn èèyàn kẹsí lọ́sọ̀rọ̀ yẹn lọ́sọ̀rọ̀ yẹn lọ́sọ̀rọ̀ yẹn kẹ́mẹ́ lára lọ́wọ́ wọ̀ lórí lọ́sọ̀ yàwó rẹ̀. ẹ̀dá bá gbìyàwó rẹ̀ tó ti wọ́n bẹ̀ fún yàwó lọ yàwó máa bọ̀ wọlé lọ.

lọ́dọ̀ kámọ̀tì àti ìgbòho nígbà náà ni ọba yìí lọ́ọ́ sọmọ rẹ. gbogbo ọjọ́ ní ẹ̀rọ àti ìwà làwùjọ láyà sọ̀rọ̀ àbúrà náà jẹ lọ́jà jù lọ́ba jọ́kù. kọ̀rọ̀ bó ṣe bẹ́ẹ̀ tòlórí bẹ́ẹ̀ ká má wù ú lọ́wọ́ àti ìjọba ọ̀rọ̀ ọlọ́run ká wọ́n ó sì lérí kó wọn pẹ ẹ̀kọ́ wa rí i tẹ́lẹ̀ tí ó lè gba mi àti pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ olórí olórí yìí. Thank you.